إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú bí tí a bá tẹ̀síro wa dé lánàá èyí ni àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú Al-Qur'an ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú Suratul Isra áyà tí a ti dúró níbi tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tọ́lọ́run ti ń kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn nǹkan tí ó jẹ́ ojúṣe wa sí àwọn ẹbí wa tó ti dàbẹ̀ ní wípé kò sí agbára láti ṣe ojúṣe ọ̀hún ọlọ́run tó kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ṣe bá wọn lò pé kò sí owó lọ́wọ́ rẹ ìyún ni ò sọ pé ká fìbínú sọ̀rọ̀ sí àwọn tí ọlọ́run so wá papọ̀ gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí al kọ́ wa bákan náà àwọn ẹ̀kọ́ míì tó tún rọ̀ mọ́ àwùjọ òní àyà tí à ń tú yìí ló ń tọ́ka sí báwo la ṣe báwọn èèyàn lò láwùjọ báwo la ṣe tẹ̀lé òfin ọlọ́run bóò la ṣe rí àṣeyọrí ṣe nípa ìbágbépọ̀ wa pẹ̀lú àwọn ọmọlàkejì gbogbo àwọn nǹkan wọ̀nyí ona ni Al-Qur'an ló pàkíyèsí wa ya si a ti dúró lánàá oná níbi ti ọlọ́wọ́n bá ti ń kí wa nílọ̀ pé ka mọ̀ ya hùn ká sì mọ̀ ya onílàápà ká dúró ní wọ̀ntúnwọ̀nsí ọlọ́wọ́n bá ń sọ nínú Al-Qur'an أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محصورا أعوذ بالله من بسم الله الرحمن الرحيم ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسط رأسك كل البسط فتموت مجروحا Nínú àyà tí a tó lánìí, ọlọ́run ọba ó kì wá nílọ ká mọ́ ìyá ahun. Màláìkẹ́ jẹ́ alìyájá kà mọ́ bí ó látà ní ilá àrùn kìkì wọ́n jẹ ẹni tí ó diwọ́ mọ́rùn níta hun wà látẹ̀lú sẹ́tọ̀ ha kó lè bá wọ́n sì jẹ́ ẹni tí ó ya bùtùlú tí ó dá gbogbo tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lẹ̀tán yanyan tí ó wá ní kù kankan lọ́wọ́ ẹ̀ Thank you. kó má padà dẹni tí ó mọ búra rẹ abẹ́ni táwọn èèyàn padà mọ kú màṣúra bákan náà kó má padà dẹni tí yóò mọ kábàámọ̀ màṣúra kó má padà dẹni tí ò wá ní kàṣe kankan mọ́ ó wà mọ búra rẹ ọlọ́wọ́n bá kí nílọ̀ lórí eléyìí tí a bá ń bá bọ̀ tẹ́lẹ̀ pé ká yàwọ́ sẹ́bí èyí tó súnmọ́ àti èyí tó jìnà ṣùgbọ́n bọ́lá wọn bá ṣe kìlọ̀ èyí fún wa tó ó ní ká mọ́ ti wá ya bùtùlù a ṣàlàyé fún wa pé n tí ń jẹ́ bùtùlù ó náà ni ànáfàkọ́tù fi ghayri haqq ànáfàkọ́tù fi kéèyàn ó náwó síbi tí ò wúlò kódà kówó yẹn mọ níwọ̀n tó bá jẹ́ pé mi téèyàn náwó sí kò wúlò ìná àpàdé béèyàn sì náwó tó pọ̀ síbi tó wúlò bó tilẹ̀ kó ọkọ̀ tó kì ṣe náà wà láàbí fún alákòójúwe ẹni tó ra aago wọ́n ń ta owó aago yẹn ní ten thousand naira òun sì sọ pé ó ra ní hundred thousand béèyàn bá gbọ́ ìyóò ní ní àpàlẹ̀ yìí aago ten thousand òun rà ní hundred thousand àmọ́ ìgbà tó wá fẹ́ máa sọ function ti aago yẹn ilẹ̀kùn onílẹ̀ ara aago tẹ̀ ń wò yìí tí òun bá ní àdéhùn ní aago mẹ́jọ àárọ̀ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ní ọjọ́ júmọ́ àbíjọ sátọ̀dé tó ń bá ti sọ fáwọn agbóyẹ báyìí pé tó bá ti dàsìkò báyìí ẹ̀mì létí wọ́n kà sọ sí báyìí tó bá dẹ̀ ti di àsìkò yẹn agbóyẹ ọ̀rẹ́ létí yóò máa pariwo ọ̀kan nìyẹn agbo ọ̀hún náà tí òun bá fi sọ́wọ́ tásìkò òun bá tó yóò sọ bákan náà bágbóyẹ ṣe wá rí yẹn Al-Qur'an ó ń bẹ̀ẹ́ ní kíkà ní túmọ̀ sọ́yìn Bukhari ó ń bẹ̀ẹ̀bẹ̀ gbogbo wáàsí gbogbo àfáà tó ló kọ láyé pátá wáàsí wọn ń bẹ̀ẹ̀nu kó ń pàṣẹ pé mo fẹ́ kó wáàsí tẹ̀lé báyìí tábàwá ni wọ́n ra agbóyan ní ọdẹ ta ọ̀sán jẹmọ́ ìyẹn sì náà pa torí pé iṣẹ́ tó ń bẹ lára rẹ̀ yẹn ó ju ti oní ten thousand yẹn lọ èyí tó ṣe pé òdo kó kàn wó bí aago méjì ti ìdí nìyẹn tó ebi ká tó lè sọ pé iná àpàlì nǹkan ìwúlò nǹkan yẹn láwò tí ìwúlò yẹn tó bá kéré pọ̀ sí iye owó ẹ̀ iná jẹ́ wípé owó orí rẹ̀ pọ̀ kò tí ní ìwúlò kankan iná àpàlì amákòye owó nǹkan pọ̀ kí ìwúlò rẹ̀ sì ṣe déédéé iye yẹn iye ọlọ́run bá wá ń pàkíyèsí wa wípé ká mọ́mọ náà ní àpà Inna rabbaka yabisitu rizqa liman yasha'u wa yaqdir. Inna rabbaka yabisitu rizqa liman yasha'u Ọlọ́run ọba rẹ̀ bọ́lọ̀ ń bá kọ̀ bí àrísì sí tọ́dọ̀ rẹ̀ lójú ṣe pẹ̀lẹ́ mọ́nà nínà kùtùlú mọ́nà nínà ta ló bá mi ṣiṣẹ́ owó mi nítorí pọ́lọ́run ọba bá ṣe yóò wù ní ìwọ̀n tó nílé mi ó lè dọ̀la kó fún lẹ́nu wọn kó mọ́ ìdìbì tàtẹ̀yìnwá mọ́ ọlọ́run ọba afẹ́ àrísì kílẹ̀ fẹ́ni tó bá fẹ́

tó tún gbé ìtumọ̀ yí jáde ó ń bẹ ẹnu súrátù róòmù súrátù róòmù ó ń bẹ ń bẹ ní àyà 38 níbẹ̀ أولم يروا أولم يروا أن الله يرزق الرزق لمن يشاء Ọlọ́run ọba ní kẹwàá kíyèsí ni Ọlọ́run bá ní sẹ́yìn náà orí ni láàrin ara yín ẹnìkan ò ní, ẹnìkan ò ní ní, iṣẹ́ kan náà lẹ́yìn lójọ máa ṣe. Ọlọ́run bá ní sẹ́ kíyèsí ni ẹ kíyèsí ẹwà àrin ara yín. Ṣé ọlọ́run ọba àgbáyé Arzikì, atẹ́ ní rírí atẹ́kalẹ̀fẹ́ ni tó bá wù nínú ẹrú ẹ̀ wàyá kódìrù ìmọ̀nyẹ́ṣá ọlọ́run ọba fi fún lẹ́nu ara máa ṣe ní tírítírí pẹ́lú mi nínú ẹrú ẹ̀. ọlọ́run ẹ̀ kí ìtara ni ìyẹn gan tó lámì. ọlọ́run ọba ní kẹ́ni kàkà ẹjọ́ máa ṣiṣẹ́ kan náà nínú àrísìkí. kárìsì kí yí sí yàtọ̀ síra yín ìbejì ní ìdọ́kà ni wọ́n bí yín àrísì kí yóò sì ní ìjọra wọn iṣẹ́ kanlẹ̀ ẹjọ́ ń ṣe sàtífíkẹ́ẹ̀tì kanlẹ̀ ìjọ ní lọ́wọ́ àrísì kí yóò sì yàtọ̀ síra wọn ọlọ́wọ́n bá nínú èyí ọlọ́run ọba ní bó ṣe rí àmì púpẹ̀ fẹ́ni tó bá ní làákàyè gbogbo ẹnikẹ́ni tó bá pọ̀ ọlọ́run ọba gbọ́ ó yẹ kẹ́ ẹ ti bẹ̀ dọ́lọ́run mà ẹlòmí àwa wò wípé kò ah, sì lè jẹ bẹ́ẹ̀ iṣẹ́ kàlájọ jì bóòlù ṣe ń ṣe ó bá bẹ̀rẹ̀ sí ni máa wá wá fún wa ìwọ́n ti gbàgbé pé òjò tó rọ̀ sí èso àgbálùmọ̀ òjò kan náà ló rọ̀ sí tó fi dàbí gọ́ọ̀mù òjò kan tọ́rọ̀ ságbálùmọ̀ yìí náà ló rọ̀ sí ewé ewúro òjò tẹ wúro yàtọ̀ sí òjò èyí tó rọ̀ sí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ àbí ẹ̀fọ́ èyí tí máa ń búre òjò kan náà lọ́rọ̀ sí gbogbo wọn òjò kan yìí ó lọ́rọ̀ sí ọsàn tó dùn òjò kan yìí náà lọ́rọ̀ sí òròmbó tó kan gbogbo àwọn nǹkan yẹn ó yẹ kó o ti bẹ̀ mọ iṣẹ́ ọlọ́run kọ wá mọ̀mọ́ ọlọ́run pé ah, lágbájá ṣe ah. ní tó ọlọ́run ọlọ́run ní gbogbo àwọn nǹkan wọ̀nyí òwe ni mo fi pa àmì ni mo fi ṣe mo fẹ́ bẹ́ẹ̀ ti bẹ̀ mọ́ tító bí ọlọ́run. gbogbo àwọn tó bá nígbàgbọ́ nínú ọlọ́run kàkà tí wọ́n fi mọ kwẹ́sàn ọlọ́run wọ́n mọ gbé tóbi bọ́lọ́run ọba ni. bọ́lọ́run ṣe wá sọ yẹn tán ọwọ́ afẹ́jẹ́ kó yẹ wá wípé àtẹ̀ntó ní kékeré àtẹ̀ntó ní púpọ̀ gbogbo yín lẹ gbúdọ̀ ya ọlọ́rẹ nínú kékeré tó ní ẹ yọ lọ́rẹ̀ ń bẹ̀ nínú púpọ̀ tó ní yọ lọ́rẹ̀ ń bẹ̀ ọlọ́run bá wá ní fà á ti dá lókòrò bá a kọ́ ọlọ́run bá ní nínú tẹ wá ní ẹ ó pọ̀ ní ó ma níwọ̀n ní ẹ̀tọ́ àwọn alásùnmọ̀ yín àwọn ẹbí yín ẹ̀mọ ẹ̀tọ́ wọn fún wọn aṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n ń jẹ́ ẹbí wa ó kẹnu gbogbo àwọn tó bá ṣe wípé rọ́bí pọ́tù nẹ́sàp bàbá àtìyá wa ló so wọ́n mọ́ wa ẹbí wa ni wọ́n ẹ̀gbọ́n rẹ àtàbúrò rẹ bàbá rẹ ló so ẹ̀yin méjèèjì papọ̀ bàbá yẹn ló so yín pọ̀ ló fi ń pè lẹ́gbọ́n rẹ àbúrò bákan náà àbúrò bàbá rẹ ẹ̀gbọ́n ìyá rẹ bàbá rẹ ló so ọ̀pọ̀ mọ́ wọn àwọn ọmọ táwọn níbí náà bàbá rẹ àti ìyá rẹ yẹn ló so ọmọ wọn gbogbo àwọn tí ìyá wa àti bàbá wa bá so wá papọ̀ mọ́ àwọn yẹn ni Kùránì ń pè ní ulul qurba ọlọ́wọ́n bá ní ẹ máa ń fún àwọn alásùnmọ̀ yín lẹ́tọ̀ọ́ wọn a fún wa lánàá wípé bẹ́yìn bá lówó èyàn afowó da okun ẹbí pọ̀ bẹ́yìn ò sì lówó lọ́wọ́ èyàn fi ìjọmọlúwàbí ìrìn ẹsẹ̀ ìbéèrè ara ẹni ìgbọ̀rọ̀ ara ẹni dùn èyàn fi kó ẹbí mọ́ra kò wá sẹ́nìkan tí ó wàá sọ pé òun ò ní nǹkan tó ń lè kẹ́bí mọ́ra ẹlòmíì kásàtúnṣe ni nínú ẹbí tó ń bá ti gbọ́ pé nǹkan kan kù dé ẹ̀ka àtẹ yóò dìde lè má lówó lọ́wọ́ èyí tó ń fi ń tún ẹbí ṣe nìyẹn ẹlòmíín bẹ nínú ẹbí bó bá rí pé nǹkan kan kù díẹ̀ káàtó yọ ọmọ ẹyájú lébi nípa ọlọ́run ọ̀fẹ́ báyìí ẹjẹ́ àṣebọ́lọ̀ ń ṣe wí nítorí wọn máa sọ nìyẹn ẹlòmíín bẹ owó ló fi máa so okùn ẹbí pọ̀ gbogbo ń tọ́lọ̀ wọn bábá fi jíǹkì kó wa ọlọ́run nípa áàtì dálkò bá a kọ̀ mú ọlọ́run bá ní ẹ fún àwọn alásùnmọ́ yín ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn tẹ́ bá fẹ́ yọ zàká tẹ́ bá fẹ́ ṣe kò sẹ́ni tí ò sí ẹnìkan bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan jọ kan ẹ̀gbọ́n òun nínú ẹ̀gbọ́n òun àtẹni tí èyí ṣe fámílì òun èwo ni kò ń yọ sàká fún tẹ́gbọ́n rẹ̀ bá jó lówó mọ́ yọ sàká fún ẹni tí ò sí tí ẹ tán òun kò yọ fún àmọ́ tó pé ẹ̀gbọ́n rẹ kò ní ó wà nínú ẹni tí sàká tọ́ sí òun lẹ́ni àkọ́kọ́. Àwọn òbí wa méjèèjì tá a bá ní àwọn ni kó kọ́kọ́ hàn lára wọn lábùkà fún wa síwájú bọ́lọ́wọ́n bá ní alúnà ká máa gbá yóò fi kú wọn. Ọlọ́ni rẹ̀ ànẹ́bì tí wọ́n bá wá ń bi ọ́ léèrè pé tá a bá ní lọ́wọ́ tá a bá jẹ tó ṣẹ́kù ẹ̀rí pọ́rọ̀ tìyàwó ti wọnú ẹ̀ ẹlẹ́mẹ́rin bèèrè pé àwọn ìyàwó wa ń kọ́ hmm, ọlọ́run ti kó tìyàwó mọ́ tiẹ̀ máa dá ìhun fi kú nígbà tá a bá jẹ tó ṣẹ́kù ta ló tún lẹ́tọ̀ọ́ sówó yẹn jù lọ. àkọ́kọ́ làwọn òbí wa méjèèjì tí wọ́n bí wa sáyé bó bá ti ní jẹ́ ká mọ̀ rí lára àwọn tó bí ọgbẹ́ ah, ọlọ́run bá sí àwọn ọmọ rẹ̀ ọlọ́run kẹwọ́n ká mọ̀ rí lára àwọn tó bí wa bákan náà lẹ́yìn àwọn ẹbí wa àwọn ẹbí wa kárí lára wọn náà kó má jẹ́ wípé ìta làwọn ẹbí wa ó ti mọ̀ mọ̀pá ní tẹ́bí ah, sẹ́gbọ́n rẹ̀ lámọ́rin ṣé kìí ṣe fámìlì yìí ni fámìlì kan ni wà á ah, kò tó yẹ kí ìwòsàn wa máa tọrọ nǹkan gbogbo àdúgbò yìí ó ní àwọn fi mì kò yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní ẹ látọ̀dọ̀ àwọn ẹbí yín tí bá wà nípò ẹni tó lẹ́tọ̀ọ́. gbogbo àwọn àyàtà ti síwájú yìí ọlọ́wọ́n bá ń fi jẹ́ kó wa pàtàkì àwọn ẹbí wa tí wọ́n bá wà nípo àwọn ta gbúdọ̀ náwó sí kódà gbà mí bẹ bí wọ́n bá ní gan atúmọ̀ ṣe sọ́dá atúmọ̀ ṣe ẹ̀bùn torí pé ẹ̀bùn ẹni tó ti ní àtúmọ̀ ń fún lẹ́bùn ọkọ̀ owó tuntun ọba fún one million ẹ wà máa wọ ọmọ yìí nígbà ẹ̀kọ́ ọmọ owó rẹ̀ jẹun ó ní à mo kàn fẹ́ bu ní ìgbésẹ̀ pé mo fún ilé mu à kò ṣe o gbà tó di dọ́kejì òun transfer five million bákanjì tiẹ̀ à ṣé ti di pé ẹ̀dẹ̀ mi ṣe kìlá èmi náà fún ọ lẹ́bùn ni ìyẹn ó máa ń mú ìfẹ́ wá anẹ́bí ní kò sí láti yẹn ẹni tó ní ìyẹn tó máa fún lẹ́bùn ẹ̀bùn tí mo fún ẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa jẹ́ kí fèé wà nínú ẹbí àìṣe nǹkan wọ̀nyí má lọ́jọ́ pọ̀lọpọ̀ máa sá nínú ẹbí pé wọn ò fẹ́ràn wọn bówo ni wọ́n ti rí nínú ẹbí àìṣe nǹkan yìí àìkú ẹbí mọ́ra lọ́jọ́ pọ̀lọpọ̀ ẹlòmíì máa sọ pé àwọn ẹbí ń jìn lẹ́sẹ̀ wọn ò fẹ́ràn wọn gbogbo àwọn tọ́lọ́wọ́n bá pa wá láṣẹ ẹjẹ́ kàlù nínú sọ́látù róòmù yìí ọlọ́wọ́n bá wá ní kẹ́yìn ó máa ṣe ń ta kàkálẹ̀ yìí dáálé kàkà ẹ̀rọ lílẹ́bí ọlọ́wọ́n bá ní gbogbo èyí ló lóore jù fún gbogbo ẹni tọ́lọ́run bá bò rí. kó ṣe dáadáa sínú ẹbí ẹ̀ dáàlẹ́kà na lilladhina yuriduna wajha Allah ọlọ́run fà dáyẹn rí sí pé àwọn tó bá ṣe wípé ojú ni wọ́n ń wá àwọn tá a kà kalẹ̀ yìí ni kí wọ́n gbájúmọ́ kódà káwọn èèyàn máa rò tí ó bá ní kó wò yẹn èyí tá a sọ Gbogbo ẹni tí bá ń fẹ́ ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba náà tó dáa ẹbí ẹ̀. Gbogbo ẹni tí bá ń fẹ́ kò ń gé àánú tó bù áyà tẹ́nìkan kan ò ní máa sírí ẹ̀ kó dáa ẹbí ẹ̀. Kó wá wo bó ṣe náà. Ọlọ́run ọba ní kàkálẹ̀ ó fún gbogbo ẹnikẹ́ni tó bá ṣe póngójú rí ọlọ́run ká da sáwọn ẹbí wa a da sáwọn tó bí wa a da sáwọn ìyàwó wa a da sáwọn ọmọ wa a da sáwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa àwọn ẹbí wa nídìílé ìyá nídìílé bàbá gbogbo ohun tó so mọ́ wa a sí wọn ọlọ́run bá ní dáálíkà kàìrú wọn. dáálíkà kàìrú lè lè lè nínú ìlú náà Ọlọ́run bá ní eré yìí ló lóore jùlọ fún gbogbo ẹni tí bá ń wójú rẹ Ọlọ́run. Ọlọ́run ní ọ̀dọ̀ àwọn tí bá ń ṣe irú ta kàkálẹ̀ yìí, àwọn ni wọ́n là ó. Wọ́n là nínú fìtínà ayé, wọ́n là nínú ìdààmú ayé, wọ́n là nínú ìpayín tètè àìkì nínú sàárè, tó bá tún díjọ́ gbẹ́ndẹ̀ alìkìámọ̀ fìtínà ẹjọ́ wíyà rẹ̀ fìyàmọ̀ òun làbẹ̀. ẹwọ bọ́lá wọn bá ṣe tàlàyé ẹ̀ tó yé àfi ẹni tí ìfẹ́ ẹnu bá ti jọba lẹ́nu ẹnìkan lókù ọlọ́wọ́n bá ṣàlàyé ẹ̀ yékéyéké kí làwọn nǹkan tá lè ṣe pàápàá jùlọ ẹ̀tọ́lọ́ bá gbọ́wọ́ rẹ̀ sókè nínú ẹbí dá sẹ́bí má sì retí nǹkan kan lọ́dọ̀ wọn torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà bọ́ bá da wọ́n lè ta burú wọ́n lè fi sán ìwọ gbọ́dọ̀ wọ ẹ́ máa wó ju rẹ ọlọ́run lẹ́yìn gbogbo nǹkan tó ń ṣe ọlọ́run ọba láwọn tó bá lè ṣe bẹ́ẹ̀ wá wò lẹ́ Áyà yìí ta mú ánú sọ́dátù Róòmù, a fi ṣàlàyé áyà yìí ta ń bá bọ̀ nínú sọ́dátù lè sọ́rọ̀ torí pé alukur'ani yóò fásitì alukur'ani alukur'ani máa túra wọn ẹni bọ́lá wọn bá sọ lódìdí níbi kan tó bá tún gba àyè míì afọsíwẹ́wẹ́ kó ba àlè yé wa ọ̀rọ̀ tó wá tẹ̀lé òun náà làwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwùjọ ẹ rí i pé gbogbo ń tà ń tú ní tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwùjọ ni Islam ó tayọ ká kírun nìkan ó tayọ ká gbààwẹ̀ nìkan bó o làwùjọ ọmọnìyàn ó ṣe dáa nínú nǹkan tọ́lọ́ ń pa wá láṣẹ nínú al-Qur'an pàápàá jùlọ ní suratul Isra ọlọ́run bá ń sọ fún wa. Àyàtà ti fẹ́ bẹ̀rẹ̀ lénìí. ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان ربا كبيرا الله ó tún fẹ́ pe àkíyèsí wa sí ọ̀kan nínú àwọn ẹ̀kẹ́ tó tóbi ká lè jìnnà sí ó náà ní pípa ọmọ ẹni kéèyàn ó pa ọmọ tó bí nítorí òṣì àbí nítorí nǹkan míì ọlọ́run ọba lo òṣì láàyè yìí ìyẹn ò túmọ̀ sí pẹ́lú ìjọba ti yẹ torí òṣì ló ń pa torí nǹkan míì àti torí nǹkan míì náà ó ti kó sínú ọlọ́wọ́ bá ní wà látàkùtùlù àwọ́ládàkùn kọ́ṣíyàtà ìmúláàpọ̀ ọlọ́wọ́ bá ní ẹ mọ́ pa àwọn ọmọ yín kọ́ṣíyàtà ìmúlá nítorí pé ń bẹ̀rù òṣì ẹwà pa wọn láti pọ̀jú lẹ̀ àníwó láti tọ́ wọn ẹ bá pa àwọn kan ẹ sáwọn kan kù ọlọ́run bá ní ẹ ṣe bẹ́ẹ̀ ilẹ̀ fẹ́ pa wọn fún àwọn ọmọ tẹ bí yẹn àwọn ọlọ́run là ń pèsè fún wọn àtẹ̀yìn tẹ bí wọn gan náà kò sẹ́nìkan tó lè dábọ̀ rẹ̀ àwọn ọlọ́run là ń pèsè fún yín àtàwọn ọmọ tẹ bí àwọn ọlọ́run là ń pèsè fáwọn ọmọ yẹn àtẹ̀yìn náà. Ìnà kọ̀ sí láwọn ká nà ipò àrùn kẹ̀bí rọ. Ọlọ́run ní orí kẹ́ pa àwọn ọmọ wọ̀nyí. Kìtì án, àìkọ̀ sí àtàn. ẹ̀ṣẹ̀ kan ní tó tóbi níwájú ọlọ́run kéèyàn ó gbẹ̀mí ọmọ rẹ̀ ọlọ́run máa mọ̀ pé lẹ́ṣẹ̀ tó tóbi ni torí pé wọ́n lè máa rò wípé ṣèbí ẹ̀mí ọmọ kékeré ṣùgbọ́n èmi ló mọ lọ́mọ mi yóò wá fẹ́ fúyẹ́ lẹ́mìí èèyàn wípé ìbọn ìbọn mẹ́kẹ́ ni ọlọ́run bá ní ẹ إن قتلهم كان خطأ كبيرا àwọn olùmọ̀ tafsir wọ́n ní ó ń bẹ inú ṣe tí àwọn lárúbáwá kọ́lọ̀ tó gbà nẹ́bì dìde al-Arab kánú yaqtuluna al-banat wọ́n máa ń pa àwọn ọmọ obìnrin ṣáájú kánàbí ò tó ní tí àwọn wọn bá bímọ tó bá jóbìnrin lóbi yàtòlúnà wọ́n pa àwọn ọmọ obìnrin wọ̀yẹ̀tìfàlúnà hùn wọ́n sì máa sí wọ́n láàyè àyà wọ́n sì gbẹ́wò orí wọn mọ́bẹ̀ láàyè wọ́n pa wọn nínú kọ́ṣíẹ̀tàlá nítorí wípé ìtìjú ló jẹ́ fún wa káwọn aṣọ pé ọmọbìnrin ni àwọn bí wọ́n ní ọmọbìnrin tó fi owó tẹ bá náà lórí ọ̀dọ̀ pọ̀ ní ọ̀padà gbé lọ gbogbo bá dé kò lè dà káwọn púpọ̀ káwọn káwọn òsì bímọ mo bá pa wọn ẹlọ́wọ́n bá fi sọ pé ẹyẹ pa àwọn ọmọ yìí máa ń nà kọ sí láwọn nǹkan náà kíkọ àrùn kẹ̀dé rọ̀ àwọn àfáà wọ́n ní ọlọ́run ọba ní wà látàkútùlù áwòláàdà fún láyẹ láàánà yíyà láà pé ẹ má dárú ẹ̀wò láà pé èèwọ̀ ni àwọn àfáà mú jáde ń bẹ̀rù pé wà náàyú yàkùtẹ́ di tààrí a jẹ́ wípé kọ́pùlù náà gbígbẹ̀ ní ọmọlàkejì ní ti mímọ̀ náà haram ni èèwọ̀ ni ẹ̀ṣẹ̀ ńlá ni níwájú ọlọ́run yálà ọmọdé ni yálà àgbàlagbà ni kọ́dà tó fi dórí oyún ọ̀nà tẹ́bí bá ti bẹ̀ lára ẹ̀ inna qatila kana rito an kabira inna qatila kana rito ni wọ́n lá tàbí tùlú àwọn ládàá fún aulad ọmọ rẹ tó bí wáládù rẹ ni nínú èdè lárúbáwá tí wọ́n bá ní wálad ọmọkùnrin jẹ́ bẹ́ẹ̀ ọmọbìnrin jẹ́ bẹ́ẹ̀ àtọkùnrin àtobìnrin wọ́n máa ń lo wáládù fún wọn ní èdè lárúbáwá ìyẹn túmọ̀ sí pé àtọmọkùnrin àtọmọbìnrin wàlá takùtúlù ọ̀ọ́lá àdàkùn àtọmọ yín ọkùnrin àtọmọ yín obìnrin ẹ gbọ́dọ̀ àwọn àfáà tó kó yọ wá wípé ọmọ bá ń sọ ń bẹ̀ ìtumọ̀ tó kẹnu ó ń bẹ ọmọ rẹ tó bí nínú ọmọ tí ọmọ rẹ bí ọmọ rẹ náà ní ọmọ ọmọ rẹ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ rẹ ọmọ rẹ náà ní gbogbo àwọn yẹn má sọ pé ojúlówó ọmọ kọ́ ló pa ọmọ ọmọ ló pa ọlọ́run bá ní wọn látàkùtúlù awladakum khashyata imlaq. ọlọ́run bá sọ ìdí ọlọ́ni ẹ̀ ò gbúdọ̀ pa ọmọ yín kọ́ṣù ẹ̀tẹ̀ ìmúlá látara pẹ́ ń bẹ̀rù òṣì ìmúlák alfakuru wàlfakọ̀ ó náà ní àìní ó ní ìmúlák ọlọ́wọ́ bá ní ẹwà ń ronú kí láàmú ọ̀fọ́mọ̀ ìjẹ báyìí kí láàmú ọ̀fọ́mọ̀ àwọn ọ̀nà táwọn èèyàn fi pa ọmọ ọ̀nà bíi mẹ́ta ni àkọ́kọ́ nú ẹ̀ ọmọ táwọn èèyàn ti bí kalẹ̀ tó ti ń dàgbà tí wọ́n wá rí wípé á ah, àṣìṣe ni ọmọ mẹ́wàá yìí kálò mọ̀ kò bí nǹkan ṣe rí ni ọmọ kan ló wọ̀ rájà wọn là ń ah, ọgbọ́n ṣe dá sí náà nínú mẹ́wàá ẹ bá pa mẹ́jọ méjì yóò sọ̀rọ̀ ọba pa mẹ́jọ kò lè lè gbọ́ bùkátà lórí àwọn méjì ṣùgbọ́n tó dájú ni pé kò sọ́mọ kan tá lè dábọ́ ọlọ́run ọba ní bọ́ wa kò sọ́mọ kan tá lè dátọ́ ọlọ́run ní ń gbogbo wa bẹ́ẹ̀ni sọ wípé òun ò ní pọ̀ ọ̀kan lòun ó bí ọmọ kan èèyàn lè tọ́ ó gbà wípé ọmọ kan ṣoṣo ò tó bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní láàánú náà ní súnkù wà ìyá kan ẹlòmí àpọmọ tó ti bí tẹ́lẹ̀ nítorí wípé à òṣì pọ̀ ẹjọ́ wọn bẹ̀rẹ̀ kan pa kí ìnáwó lè dínkù ọlọ́ni ẹ má ṣe bẹ́ẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó náà lẹ́nu tó ṣe pé òṣì yìí pọ̀ àṣìfẹ́ lówó ẹja ń mú kan nínú àwọn ọmọ èyí kábi ṣòwò nínú àwọn ọ̀nà kan nìyẹn ọlọ́run ọba ní wà láta fútúlù áwòládàkún kọṣírata ìmúláàkọ̀ Thank you ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ó náà ni ọmọ tó ṣe wípé kìí ṣe pé òṣì kìí ṣe pé tàìní àmọ́ kọ́ṣíọ́tàlá ààrùn dá ọmọ yìí ó mọ lójú tì wá ẹja mú kó lẹ́nu bọ́yá níbàámu sí bọ́lọ̀ ń ṣe dá ọmọ yẹn bẹ́ẹ̀ gbà tí wọ́n bí wọ́n bí ní aláàbọ̀ ara wọ́n bá wá dàrú pé dókítọ̀ ẹ bá fún mi lábẹ́rẹ́ kó kú dà khashyatul aar ó nìyẹn èyí wá pín sọ́nà méjì ó lè jẹ́ pípa tí wọ́n bí ọmọ yẹn tán sáyé ó ti lálàáfíà nígbà tí wọ́n bí ìgbà tí ó ti tó bí tí ó fìdí bí ọmọ oṣù mẹ́ta oṣù bíi mẹ́rin ààrẹ bá dé sí ààrẹ yìí ó gbọ́ ohun kò lè sọ̀rọ̀ kò lè rìn kò lè gbápá kò lè ṣe kan ṣùgbọ́n kò kú ẹ bá wá rò wípé ẹ̀dá pa òkú wúlò ìyẹn náà ti kó sínú ááyà yìí wala taqtulu awladakum khashyata imlaq imlaq tọ́lọ́wọ́n bá sọ ń bí ọlọ́nkà rájà rẹ̀ makarajal galib ni ní o túmọ̀ sí pé rísì míì táwọn èèyàn torí rẹ̀ pọ́ ọmọ pọ́lọ̀ ń gbà wọlé rárá ó lè jẹ́ torí òsì ó sì lè jẹ́ torí nǹkan míì látara ìdí tẹ́lẹ̀mí ilẹ̀ ti pọ́ ọmọ kọ́ṣíátà láàárì ìtìjú ni kan wá máa ní ọmọ tó ń rè kò sì kú ọlọ́wọ́n bá fi yẹn sàdánwò kọ́lọ́wọ́n bá kó sọ wa gbogbo àtọ́lọ́wọ́n bá fi rú bẹ́ẹ̀ sàdánwò fún kọ́lọ́wọ́n bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ O gbúdọ̀ pa ọ̀nà kan nìyẹn gbàtẹ̀ ibi tán àbí obìnrin wá lóyún wọ́n wá lọ ṣe àyẹ̀wò dókítà wá sọ pé ah, olóyún tó wà ní obìnrin yìí ọmọ yẹn wà dìpọ̀ ṣe ẹ́ẹ̀bì ni àbí kàtàmínẹ́tì jẹ̀mọ́ lọ́ba gbèsè wájú rẹ̀ bí lọ́sọ̀rọ̀ tàbí fàwòrán in tó ń bẹ́ẹ̀bẹ̀ wọ́n fi hàn kí ló sùn nínú ṣẹ̀ríà ọ̀nà méjì ni mọ́sálà ẹ fún sí ọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ tó bá lọ jẹ́ wípé oṣù mẹ́rin kò tí pé lórí ọmọ yẹn wọ́n lè tàbí ní ìṣẹ́ àwọn àfáà wọ́n gbà wọlé bẹ́ẹ̀ àmọ́ tọ́mọ yẹn bá ti pé lẹ́dàá tó pé léèyàn àmọ́ ó wà dìfọ́ọ̀mù bóyá lójú ni àbí lẹ́nu ni àbí nímú ni tó sì ń ṣẹ̀mí nínú yẹn tí ò kú bẹ́ẹ̀ bá pa ẹ̀pà yẹn wọ́n láta kútú lóhùn wa ó lẹ́dẹ̀kùn ọ̀ṣẹ́ àtàlùmọ́lá. Nítorí pé ó ti di ẹ̀dá ọmọ rẹ̀ nìyẹn, ó ti pé lẹ́dà ṣùgbọ́n wà dìpọ́ǹtì nínú. Ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ pa ìdí nìyẹn tó rí jẹ́ pé gbogbo ẹni tí ó lọ kẹ́kọ̀ọ́ mẹ́sìn tí ó padà di dókítà ní àwọn ọmọ wa náà ẹ jẹ́ wọn ó kéwú ẹ jẹ́ kí mẹ́sìn ó yé wọn dókítà míì iṣẹ́ dókítà náà ni ó gbé wọn náà dókítà kìámà ìwọ gan ló sáyẹ̀nsì sí pé àbá ah, ṣe máa ń ṣe lọ́sùtù ti wà ní pé àátà mi létí ẹni ẹni ah, ṣé kí pàrọ̀ mọ̀ wòye àmọ́ bá ṣiṣẹ́ ọ̀pọ̀ àyàn náà nìyẹn ọlọ́run wa mọ èèyàn tí dókítà bíi ti pa bẹ́ẹ̀ yóò lè wọ́n pa àyàn yóò ní àwọn kan àwọn àwọn terminate ẹ termination náà ló pa àyàn náà òun ò ní kàá fún ṣùgbọ́n kò ní mọ òfin ọlọ́run tí ń bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní wà látàkùtù ní àwòládàkùn kọ́ṣíẹ́ta ìmúlá ọlọ́wọ́n bá ní ẹ má pa àwọn ọmọ yìí látara pé ẹ ń bẹ̀rù òsì tọ́lọ́wọ́n bá sọ ń bẹ̀ yẹn ó kàn mú ẹyọ kan wá nínú àwọn ìdí ní o túmọ̀ sí pé bá gbà kí kú ṣe pé torí pípa torí kọ́mọ́dé ojú jà ẹ má pa á lábẹ́ eléyìí náà ọmọ mi ń bẹ tó ti dàgbà lọ́mọ kò fọ́ lójú kò rọ lápá kò kán lẹ́sẹ̀ kò sí nǹkan tó ṣe ṣùgbọ́n àbùkù ló ń jẹ́ pé à ń jalè àbí mùmúkúmú ò lè pa ọ́ àwọn àròjọ pẹ̀lú ẹ̀wọ́ ẹ fi pọ́ìsì sínú oúnjẹ fún ń dojú wọ́n bá mi fọ́ èsì sí ọba jẹ́ ọba kú ẹ lọ sí ó kú gan à wọ́n sì bẹ̀. bọ́mọ bá rí báyẹn ìlànà owó lẹ́sìn kódà kó tó mọ bínú yẹn gan náà kí ni ipa tí wọ́n kó kọ́mọ yẹn tó dà bẹ́ẹ̀ ẹlòmíì ó rò ó sọ́ọ̀tù sóòtù lójú wọn pa ọmọ àbí ọmọ rẹ obìnrin ọba rìn orin rìn wọ́kọ̀wọ́kọ̀wọ́kọ̀ wọ́n bá bùn lóyún ẹni tó tún wá lọ fún lóyún ọjọ́ babaláwo ìwọ́ ti jẹ́ lè máa mú ọlọ́nkọ́ tó wá bẹ̀ ọwá ní kásàmọ́ jẹ orí ọmọ yẹn o toyún toyún ó pa nígbà tó o sì pàdé ẹ̀ ọba gbébọn òfin bá ọ pa so orí ẹ̀ṣẹ̀ tọ́mọ yẹn ẹ̀ṣẹ̀ tó ṣe sì ná tó gborí ẹ̀sìn ọ̀tọ̀ nìyẹn pọ̀ pààyàn níwájú ọlọ́wọ́ pààyàn náà ni wọ́n látàkó tó lóhùn ọ̀lẹ́ ẹ̀dẹ́kùn kọ́ṣíọ́dá ìlú láàkọ̀. jẹ̀mẹ́ òfin wọlá tún wá lẹ́yìn òfin ọlọ́pọ̀ sí ní Kùránì tí ó sọ fún wa àwa bẹ ọlọ́run níbi tá dé yìí gbogbo àwọn tó fún wa lọ́mọ ọlọ́run mọ́ wọ́n bà wá nújẹ́ mẹ́jà máa fojú sunkún wọn mọ́jẹ̀ á fi ọkàn mọ́ sunkún wọn ẹ̀ntọ́lọ́ bá wá pọ̀ bí àdánwò yìí jí púpà fọ́lọ́ kó sì tẹ lófin ọlọ́wọ́n ba lérí ẹ̀ kò gbúdọ̀ pa Nàánú na rúzùkú wá ìyá kan. Ọlọ́wọ́n bá ní tó bá yẹ pé torí òsì, lọ torí ẹ̀ pa ọmọ tó bí ìwọ kọ́ ló bọ́ ọmọ yẹn sẹ́yìn lẹ́ ń bọ́ ọmọ ni ẹ ti dùkà kíyèsí àwọn èèyàn àìlá kíyèsí ni ọlọ́run ọba ti fi tó pọ̀ wa kí ló ní lórí ọmọ nígbà tó ń bẹ nínú ló ń ṣe ṣé ọmọ bí ṣe ń jẹ ọmọ bí ṣe ń mu sọ́ọ̀mọ́ ta ló ń kíyèsí nígbà náà ìjẹ́lẹ̀ mọ̀ pé ọmọ tí ń bẹ nínú ọ́ntọ̀ yàgbẹ́ o ó sì ń jẹun sọ́ọ̀mọ́ tí ń jẹ ni nahnu narzuquhum wa iyyakum ọlọ́wọ́ bá fẹ́ ká ti bẹ̀ẹ́ kíyèsí pé wọ́n bá dáyé tọ́gbọ̀n náà kákàgbìyànjú ni tó bá fẹ́ mọ̀ ilé ọmọ rẹ bọ́ta pò ní náwó fún mọ́ pẹ̀lú òkú ọlọ́run níjọ́ yóò jẹun mú owó jẹ lọ́wọ́ yóò jẹun ó lè dọ́gbẹ́ nìkan yóò kàn pé yóò fún ló jẹ ó ti wà nínú àkọọ́lẹ̀ pé oúnjẹ ti jọ yóò jẹ tú ẹ lòmí ìyẹn nìkan kọ́ ọlọ́run bá tún wá jẹ́ kó yẹ wa wípé tí wọ́n bá ti bí ọmọ kalẹ̀ gbàrà báyìí omi ọmọ ọmọ ṣẹ nígbà yàyẹ́ ẹ̀ ọmú yẹn nìkan ti tó ọmọ yẹn kó máa mú fún odidi oṣù mẹ́fà fún odidi ọdún méjì ojú tí ọ nígbà tí fúdù ọmọ fúdù rẹ ọlọ́run ti fún ni tí ó jẹ ìyẹn tó mú wa ká fi ọba tó ṣe yẹn òun ní ń bọ̀ wa. àwọn ọlọ́run ọba ní wọ́n wá ìyá kan. àwọn ọlọ́run ọba là ń bọ́ àwọn ọmọ yíyẹn ẹ̀yìn kọ́ ṣe rí ìmọ̀ gbọ́ bùkátà lórí àwọn ọmọ wa ìwọ bàbá oróúnjẹ sílé ẹ̀ẹ̀kan fọ́mọ jẹ ìyàwó jẹ ọsàwó léwu ọsàwó léwu ó rẹ̀ gbogbo lọ sí tù tí orí gbogbo yẹn ọlọ́kọ̀ọ̀fẹ́ kò gbà ládàá lóòrùn jẹ́ pé tá a bá ti ń ṣe nǹkan yẹn ká mọ̀ sí pẹ̀lú àníyàn bá fẹ́ gbà ládàá oúnjẹ tó fọ́mọ rẹ tó jẹun ó gbà ládàá tó ọba ti láníyàn láda lérí torí pé bó bá ṣe ọmọ yẹn jọ náà bó fún yọ jẹun bó ọ̀sánwó iléèwé rẹ̀ tọ́lọ́run bá ti wa léèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ya nǹkan lẹ́yìn ẹlòmíì ṣe owó àwọn tó ló fi èèyàn ẹlòmíì níbi títí ti wí títí ni wọ́n ti rí ọmọ ìmọ̀ lọ́pọlọ làwọn kan ti káwọn tó wá bí kán wá láwọn ò ní bí nítorí páwọn ò lówó táwọn ò fi tọ̀ sọ́lọ̀ ń bèèrè lọ́wọ́ yìí nítorí pé ẹnìkan ọ̀kan ó jẹ́ ká tó dáyé ọlọ́run ti parí ẹ̀ ẹni tọ́lọ́ bá ti kádàrà pé yóò kàwé kàwé yóò di pòfẹ́sọ̀ kọ́dà káwọn òbí rẹ̀ náà nǹkan kan níbi tí wọ́n bá fi dídí ń sọ ọmọ ọ̀dọ̀ ibẹ̀ ni wọ́n ti tọ́ ṣe ọmọ ọ̀dọ̀ lẹ́ni ọlọ́mọdé ibẹ̀ ni yóò ti tọ́ níbẹ̀ bọ́lọ̀wọ́n bá ti parí gbogbo ètò ẹni ẹ ìwọ òbí tọ́lọ̀ bá wá lò ní sábàbí o náwó lórí ọmọ rẹ orọ ọmọ rẹ tọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó fún ọ láǹfààní yẹn kó lè gbaládá tó dédé bó bá kúkú ṣe náà ní tọ́lọ̀wọ́n bá ti kọ́kọ́ mọ jẹ yóò padà jẹ Àwọn ọlọ́run ọba là ń ṣèjẹ́ mú fáwọn ọmọ bí yẹn tó sì ń gbà yín lẹ́rù tẹ́lẹ̀ máa pa wọ́n nítorí pé ẹ̀mí bẹ́ẹ̀ fún wọn jẹ ọlọ́run bá ní náà nínú àrùsókò wọn wà ìyá àwọn ọlọ́run là ń bọ́ ẹ̀yìn náà. ẹ̀rọ àrùsókò wọn wà Ọ̀rọ̀ ọba yìí mẹ́ kọ́sílá ohun nítorí kẹ́ẹ̀mọ́ pa àwọn ọmọ tẹ bí yálà nítorí òṣì lẹ fi pa wọ́n ni, àbí nítorí ìtìjú lẹ fi pa wọ́n, wọ́n ti dáyé ni, àbí wọ́n ń bẹ nínú oyún, ọlọ́run lọ́mọ iye oyún ìjíṣẹ́ ọlọ́lọ́mọ yẹ ní tẹ́lómi ti padà ní ọlọ́mọ bá sọ pé wá ìdálẹ́mọ ohun dẹ́tù sọ ìlànà bí a ń yí ìdáhùn bí ó ti láti. ìdálẹ́mọ ohun dẹ́tù sọ ìlànà bí a ń yí ìdáhùn bí ó ti láti. ọlọ́mọ bá ní ìnàkọ́sílá ń ṣe é rí kéèyàn máa pa ọmọ tó bí. كان قطعا كبيرا ọlọ́wọ́ bá ní ẹ̀ṣẹ̀ tó tóbi ní ṣíta àìkọ̀ bí ẹ̀kàn ẹ̀ṣẹ̀ kan ni tó tóbi ìwọ lè máa fojú kékeré òkúsì bọ́mọ̀ rẹ̀ o lè máa fojú kékeré òkúsì bí kò sí ìdáyé àfáwà al-imam ibn kathir alayhi rahmatullah ìgbà tí wọ́n ń tú àyà yìí wọ́n wá mú hadisi kan wá láti lè fi gbé lẹ́fẹ̀ hadisi yẹn bẹnu sọ̀rọ̀ bukhari àti muslim hadisi àfáwà abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu ó ní qultu ya rasulallah ó lóun ní èrè òjíṣẹ́ ọlọ́run ní abdullahi ibn ó ní ayyu dhanbi a'zam ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù ẹwà wọn tàbí kìí ṣe pé torí kó lè máa ṣe o ọ fẹ́ mà á kó lè ṣe kí ni o kó lè jìnà anabi sallallahu alaihi wasallam anabi ní ẹ̀ṣẹ̀ tó tóbi jù ó náà ní kó pa nǹkan pọ̀ mọ́ lọ bẹ́ẹ̀ sì ni nǹkan ọlọ́run ló dá ẹ̀ṣẹ̀ tó tóbi pọ̀ kéèyàn ṣẹbọ pẹ̀lú ọlọ́run kéèyàn máa jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run àkọ́jú sí ẹ̀ṣẹ̀ tó tó máa bẹ́ẹ̀ sì lọ mọ̀ wípé Ṣàngó kọ́ ló dá ọ Ògún kọ́ ló dá ọ odò kọ́ ló dá ọ kí ló wá dé tó wá gbà wọn yẹn sípò ọlọ́run ìyẹn ló tóbi jù lẹ́ṣẹ̀ bákan náà ó ní ayé mo ti gbọ́ lẹ́yìn ẹ̀yìn mi kí tún ní ẹ̀ṣẹ̀ lẹ́yìn yìí ẹ̀ṣẹ̀ wo ló tó tóbi lẹ́yìn káṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run kọ́ọ̀l anábì ní antaktula waladak kọ́ṣíyàtà àyíyàtà àmà máàkì ó náà ni kó máa kó pa ọmọ rẹ nítorí pé òun páyà pé òun ní tó fi bọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi ni ẹwà rí pé ọ̀rọ̀ ànábì kì í takọ̀rọ̀ ọlọ́run tó náà ti sọ pé nínú kọtìlà ohun káàna kútù àrùn kẹbí ìrọ̀ ọlọ́run bá ti sọ wípé ọmọ nìyàn pa ọmọ tó bí ẹ̀ṣẹ̀ tó tóbi ní kùránì sọ bẹ́ẹ̀ ọmọ náà wá sọ nígbà tí wọ́n bi nígbà tó sọ ẹbọ tán ó tún wá ń tó tóbi kọ́ṣíyàtà àyíyàtọ̀ àmàmà ó náà ní kó pa ọmọ tó bí nítorí pé òun páyà kó ní tó fún jẹ torí ẹ̀ ló fi pa sàbẹ̀ ìtúni kúlù súnmọ́ ayì mo ti ní ọjà mo gbọ́ tún ni nínú àwọn ẹ̀jẹ̀ tó tóbi kọ́ọ̀lù ànábì ní antuzaniyabi halilati jarik ẹ̀jẹ̀ ńlá ni zina ṣùgbọ́n nínú zina yìí tó tún wá burú jù lẹ́sẹ̀ ó náà ìyàwó alábàágbé rẹ níbọ̀ rẹ tó fọkàn tán tó bá ti jáde kọ́rọ́ ó ti wọlé lọ báyàwó rẹ̀ ìyùn tún burú nínú zina kò sí kankan tó dánú zina o àtẹ̀yí tó ń ṣe síta zina ni zina jẹ́ ṣùgbọ́n èyí tó tún wá burú jù lẹ́ni tó fọkàn tán tó ìpínlẹ̀ bá fẹ́ jáde ńlé wọ́n ò tún fi kọ́kọ́rọ́ sí ọ lọ́wọ́ tó bá fẹ́ travel yóò tún sọ fún ọ wípé wọn ò fẹ́ sẹ́ǹdì owó sí àwọn òògùn wọn máa sẹ́ǹdì ẹ̀ sákàǹtì yóò àmọ́ gbà lọ́wọ́ yín aládùúgbò rẹ ẹjọjọ ń gbé ni ẹjọjọ mìrẹ́ǹtì lẹ ẹjọjọ jẹ ẹjọjọ fojú jọra yín nínú lẹ́kẹ̀ ń gbé ẹ̀yin méjèèjì náà ni mùsùlùmí ẹ̀yin lẹ́jọjọ fi ojú jọra yín tẹ bá ń lọ mọ́sálásí ẹjọ́ mọ̀ ń pera yín ni kọ́dà tẹ́ni ọ̀bá sílé yóò tún sọ àsọtẹ́lẹ̀ pé dákùn tẹ́ bá mú gbọ́ wá lọ tán ọba yìí kọ́rọ́ ọlọ́mbáyàwó rẹ̀ ṣe sìnà ó sì nígbàgbọ́ pé kò mà ìṣẹ̀lẹ̀ kásẹ̀lẹ̀ lọ́dún kan wa ọmọ ìyá yìí èmi ò má ó béèrè ó pè ó ní òun ìwẹ̀ ẹ̀ṣẹ̀ kan òun sì ń rò pé ọlọ́run ò lè forí kò sí ẹ̀ṣẹ̀ nígbà ìtọrọ àforíjì ní ẹ̀sì jáwọ́ bẹ̀ ọba aláforíjì lọ́lọ́run kódà ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí kéèyàn máa sọ pọ́lọ́run ò lè foríjì èèyàn ń sọ pé ìròyìn ní kò nínú ó ní kí n tó ẹni náà ó wá ilé dojúkojú ni tí ara pọ̀ ń bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ ẹmà wọn ń lébà wọn fẹ́ pé ó lè gẹ́gẹ́ bá túùbù kan náà ni ìjọba fẹ́ wẹ̀ ẹ́ tó kìíní ni bọ́kẹ́tì tọba tó kàn ó làwọn ń gbé àwọn méjì làwọn jẹ́ tenant ẹ̀jẹ̀ mùsùlùmí àwọn làwọn ti jọjọ máa ń jọ́ lọ́rọ̀ báwọn bá bẹ́ẹ̀ lọ mọ́dálásí àwọn òjò lọ mọ́dálásí bá bẹ́ẹ̀ àwọn òjò mọ́ṣẹ́ òun ti níyàwó ìkejì náà ti níyàwó ṣùgbọ́n ọkọ ti ìkejì yìí ọkọ tó jẹ́ ẹnìkejì ohun ohun ìgbélé ó lè lọ olóògbádá wà lọ ló bá jẹ́ ẹ̀kẹ́ ó lè lọ olóòsù mẹ́ta kọ́ lọ fámíà fún egbélé kò sì ní sojúṣe fúyàwó yóò kàn lọ bẹ́ẹ̀ ìyàwó yóò sì lọ mọ báwọn tí ẹ̀sùn òpapọ̀ nílé òun náà ló fojú jọ báwọn bá ti dáná oúnjẹ ìyàwó owó gbé fún àwọn tá wọra ọkọ̀ èyí sílé bó bá sì fẹ́ lọ ra nǹkan fúyàwó òun lọ́jà òun ó sọ fún un náà pé ẹ̀ ra nǹkan o ẹ̀jẹ̀ báyìí rà fún un ìgbà míì òun lè fowó òun rà á ìgbà míì òun lè fóun lówó ó sàtìjú àwọn ti wá wọra púpọ̀ bẹ́ẹ̀ tún ṣe wọlé nu ló ti pé kọ́wọn àti ẹ̀ káwọn ọjọ́ ọmọ aláṣepọ̀ pé ń tọ́ wá burú jù bẹ́ẹ̀ ni wípé ìyàwó òun ó sì wà nínú ilé òru òun lè sọ pé òun fẹ́ lọ tọ́lẹ̀tì tí ẹ mọ̀ pé tọ́lẹ̀tì inú ilé yóò jìnà ẹ mọ àwọn ilé tó yẹ kó yàrá bíi méjìlá àbí yàrá twenty five tí ó gùn rẹ̀rẹ̀ òun wà á rìn ìyàwó òun náà ti rí pé òun gbúdọ̀ pẹ́ náà torí pé òun lè bẹ̀rù bá ti jáde lóru yàrá ẹni yẹn lòun kò sí òun náà ó ti sílẹ̀kùn kalẹ̀ òun wọlé tó kan wọn bá ń ìjọ tọkọ bá tún dé ìyàwó tún ní wípé ó

débi pé ọkàn obìnrin ẹgbẹ́ náà ti ṣípò lọ́dọ̀ ọkọ ẹ̀ yọ́ máa sọ pé kódà kọ́ mọ̀ wálé mọ́ tó ló mọ̀ wá ní bóun ṣe ń pè yìí òun ṣẹ̀ṣẹ̀ tún jáde lọ́dọ̀ yìí òun ó jọ wá sàkúlà sàkúlà òun ò ṣe mọ́ irọ́ mi òun ó tún ṣe ó ti wá sún òun náà òun á tó bá lọ lóyún kí òun ó wí àbí tọkọ bá dé tọ́kọ́ sì fọkàn tán ẹ̀rọ ọlọ́wọ́ ń bọ̀ ohun ọmọ tó ń lè ṣe obìnrin ànìkáhùn ṣàyàtínú kó lè kí náà lánàá نعوذ بالله من شر شياطين نعوذ بالله من شر Láwọ́ òkú obìnrin náà lè ní ṣàrẹ́ ìṣàyà òkú obìnrin náà lè ní ìṣàyà obìnrin léṣù o, àwọn nìyá tó bí wa, àwọn làwọn ìyàwó ti bí máa fún wa, àmọ́ èṣù tètè máa rọ́dọ̀ wọn gbà wọlé. Ìyẹn làbá gbà lérò. Lófin ní Anisa òṣàyà pínà. خلقنا لنا أكذباء شياطين نعوذ بالله من شر شياطين نعوذ بالله من شر شياطين نعوذ بالله من شر شياطين Àbá yìí ń pè ó sì sọ ẹkún, ó ló ti sọ òun wọn ò mọ tó ṣe obìnrin bọ́lọ́n bá ti là yẹn níbi owó tó sì là ọ́ níbi obìnrin tó gbọ́lọ́dọ̀ ọlọ́run torí kò sí gbogbo tí ń jẹ́ gíga kò sí gbogbo tí ń jẹ́ ipò nǹkan méjèèjì náà ni máa dá wálẹ̀ àfà sàmàlẹ́kùn manipulation as in as in ọgbọ̀n actually táàbọ̀ bá sí ìsára nǹkan bí ó tẹ̀yìn gbẹ̀rù ògùn lẹ́nu àìmọ́yà àbá tó ti foríkó níbi ọ̀fẹ́ béèrè béèrè níbi ọ̀fẹ́ béèrè gidi kan níbi ọ̀fẹ́ béèrè gidi kan níbi ó ti foríkó àìmọ́yà tó ti نعوذ بالله من شر àìmọye mọ́níjà ló ti kàgẹ́wò lára sẹ́kítì gbà tí wọ́n gbé ọdé ọ̀gá ọ́sà ní lójú kòkó ní sẹ́kítì ẹ̀fì ilẹ̀ àdébò ní sẹ́kítì ẹ̀fì ilẹ̀ àyìnà ọ̀gá ilé mọ̀ tẹ̀ wà lẹ̀ kì í jẹ́ anybody query query query wọ́n sẹ́kítì ọ̀dọ̀wẹ́ o sẹ́kítì ọ̀padà sẹ́kítì rẹ̀ náà yóò padà bẹni ẹnu òní tọrọ lọ́fíìsì látara obìnrin afá yìí ó wá ń gbọ́rọ̀ yẹn lọ títí tí pé òun ọmọ tó ń lè ṣe mọ́ tó pé tó ń bá lòun ó jáwọ́ ń bẹ̀ ni kí ni kò wọ́n ṣe mo wá kọ́kọ́ fẹ́ rẹ̀ sọ̀rọ̀ yìí sì ju òótọ́ mo ní kó sọ fóbìnrin yẹn kó gbé kọ́ọ̀lù kó gbé fóònù fóbìnrin ó lòun lè ṣe bẹ́ẹ̀ kò pẹ́ obìnrin náà kù ó ní ìtọ́ wà bẹ́ẹ̀ ló pé òun náà mọ̀ pé kò ta ṣùgbọ́n kọ òun tóun bá gba ẹ̀sẹ̀ mẹ́wàá ọkọ òun náà àwọn ọ̀jọ̀ pin ní five five ni torí pò ń ló fà á ẹwà dánwò mo wá ní àà aburú ò ló kọ méjì aburú náà wọ́n yà pa àṣọ ọlọ́run oníkódà gan ọkàn wọn ò fi ọkọ mọ́ ẹni tó ń fẹ́ fẹ́ nu àfààní bá tún bú ẹkún mo ní ọmọ tó ṣe májì ọmọ páàkì ẹrù rẹ kókò léwu májì ọmọ tó kó lọ kó o sì blọ́ọ̀kì nọ́mbà rẹ̀ kọ wá lọ máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run gbogbo tó ti ṣe anisa òṣàyà pé nọ̀nkólẹ́kínà lánàá anisa òṣàyà نعوذ بالله من شر الشياطين نعوذ بالله من شر àbíkí la fẹ́ sọ nípa àbá àta ní kọ́kọ́ máa ń bí lọ́pọ̀ mọ́lé ọlọ́mọbí lọ́lẹ̀ àfá anígbẹ́bá akọ́mọ̀ ìní kùránì ọmọ òsì نعوذ بالله من شر شياطين نعوذ بالله من شر شياطين جماعة àbáyọ aburú súnà ó wa táburú bá ń bẹ lẹ́nu ọ̀nà yẹn àti bí ni súnà ó sọ pé kò ti gbó tó sọ pé mo ní mọ́ ẹjẹ́ mi ní kó ó kó bẹ̀ ibi tán bá ti ní ojú òyìn ni kò ti dúró má ṣe ìdánwò fún gbàgbọ́. ẹ tó ní kọ̀ọ̀kan òun ní kéwú tó nínú yàrá ní káwọn ti fẹ́ máa ké yàrá báwo bọ́ọ̀sì gbangba tó gba yọmọ rí ọmọ ọmọ ẹjọ́ ìgbà ara kò ní yí òun tó ń bá ara àwọn èèyàn tó ń kọjá lọ tó ń kọjá bọ̀ pé ọlọ́run kádà pòkì náà ni. ààrẹ ìjà ẹ̀ tọ́ bá ti fojú rẹ̀ nà nǹkan ẹ tó wà ní kálúà nípa sófò pẹ̀lú obìnrin tí ń ṣe lẹ́tọ̀ rẹ̀ ṣe tọ́nà ó sì kẹta yín bẹ̀. Ànábì sallallahu alaihi wasallam Ànábì wọn sọ pé èyí tó burú jù nínú ìwà ìsìnà ó ní alábàágbé rẹ̀ tó fọkàn tán lórí ọmọ ẹ̀ obìnrin ó ní àwa fẹ́ travel ọmọ yìí sì fẹ́ ṣe wàhálà mo fẹ́ kó dúró sọ́dọ̀ yín tó bá parí wàhálà rẹ̀ á wà àwọn àkóso ah, wàhálà gbàtà padà wà mọ́ ọmọ ọmọ olóṣooṣù mẹ́ta lọ kó sí lóyún bóò ló lè jẹ́ ibi tẹ́ fún mi sí náà ẹ̀ṣẹ̀ tó tóbi káfọkàn tán lórí ìyàwó ẹ̀ kó fọkàn tán lórí ọmọ kó ti ṣe jàǹbá fún anásọ́lá ọ̀sọ́lá anábì ní ẹ̀ṣẹ̀ tó tóbi ẹ̀ nínú ẹ̀ṣẹ̀ àwọn nǹkan wọ̀nyí lànàbì kàkalẹ̀ fún àfọwọ́ Abdullahi bin Mas'ud tánàbí sọ wípé nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ó tóbi ní àwọn nǹkan wọ̀nyí jẹ́ látara àti eléyìí ọlọ́run bá ní kẹ́ pa ọmọdé bí yẹ ìnà kọ́tí láwọn nǹkan náà àrùn tẹ̀lé rọ Náà. إنه كان فاحشة ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء ọlọ́run bá wá dé rí èyí tó burú púpọ̀ nínú ṣe sí ọ̀nà ni wá zina ọlọ́run ọba ní wà látìgbà tó fẹ́ sọ pé ká má pààyàn ọlà amẹ́lẹ̀ wà látàkùn ẹ má pọ̀ mọ́ yín ìgbà tó dé bí ọ̀rọ̀ zina ọlọ́run pé ẹ má ṣe zina ẹ má súnmọ́. torí kọ́ ọlọ́run ọba mọ zina mọ́sùnmọ́ ní mọ́sùnmú síbẹ̀ wà látàkọ́rọ̀ bó zìnà tí ló dé tọ́lọ̀wọ̀n bá fi ní ẹmọ rẹ̀ ju yínlẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin rẹ̀ ju yínlẹ̀ ẹ̀yin obìnrin ẹwọ́ jẹ̀lì bábà tí ó bo gbogbo ní ọ̀ṣọ́ yín nítorí wípé ojú yóò kọ́kọ́ rí tójú bá ti rí yóò fi sínú ọpọlọ ọpọlọ gbé wá sínú ọkàn ọkàn ó fi sí ara láti ṣe nǹkan náà kò wá sẹ́ni tí ò lójú kò sẹ́ni tó ju rẹ̀ gbé nǹkan kò sẹ́ni tí ojú rẹ̀ àtọpọlọ rẹ̀ oníbàṣe papọ̀ kò sẹ́ni tí ọkàn rẹ̀ àti ọpọlọ rẹ̀ tí wọ́n èjọ́ ṣiṣẹ́ papọ̀ bó lọmọ nìyẹn ṣe fẹ́ là wàlá àtàkọ̀rọ̀bù zìnà má súnmọ́ lọ́lọ́wọ́n bá wíbo bá ti súnmọ́ ó ṣùgbú síbẹ̀ wọ́n ní káwọn ọmọ iléèwé ìjọba kan dáṣọ yúnífọ́ọ̀mù àwọn ọmọbìnrin wá ń wọ pinafọ́ ọmọbìnrin tó ti bàlágà yóò mọ̀ sí ọwọ́ òkè gbogbo ìlàjì ọmọ ọmọ jáde ẹ̀sìn ní kìtì ní ó wáyé ọkùnrin ó jókòó lórí àga ọmọbìnrin náà ni wọ́n jọjọ bí àwọn papọ̀ títí ìṣẹ̀lẹ̀ nìyẹn wọ́n nítorí pé tẹ̀ bá ní kí wọ́n dúró lọ́tọ̀ọ̀tọ̀ gender discrimination ẹ̀ṣẹ̀ nìyẹn nínú òfin ẹ gbọ́rọ̀ àtọkùnrin àti obìnrin kan jọjọ wà papọ̀ torí pé tẹ̀ bá ní ọkùnrin ọ̀tọ̀ obìnrin ọ̀tọ̀ gender discrimination ẹ wo bí wọ́n bá yẹ jẹ́rẹ́ pọ̀ wá ní ìdìná òjò ní fọ́nká nínú àmì òpin ayé ànábì ní látàkùn mùsàá ilé ayé ò ní parẹ́ hátà tẹ̀ǹtẹ́ṣùrù zìnà títí tí wà zìnà ó fi di ṣe ní gbowó kódà náà sallallahu alaihi wa sallam ànábì ní ayé ò bú débi wípé ẹni tá a lè sọ pé ó ní ìmáàmì ó lẹ́ni tí bá ń lọ tọkùnrin àti obìnrin kan tí wọ́n ń bára wọn sùn ní gbangba tó wá sọ pé à ẹ ìgbọ́sẹ́yìn ìgànnà òun ló ní mẹ́rin níbàdàn kò ní wọ́n má ṣe o pé à ẹ bọ́ sí ẹ̀yìn ìgànnà kẹrin sí dáadáa ẹni tó sọ yìí nígbà náà onímọ̀ọ́nì jùlọ láàrin wọn yẹn. jẹ̀máà

wàṣà àṣẹbí ìlàjìnà tẹ̀rí ẹ fáìṣà ní ìbàjẹ́ ni. Ìgbẹ́ sì mọ̀ wípé ìdìnà fáìṣà ni ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe téèyàn bá ṣe a máa ṣe túnṣe ṣùgbọ́n àṣìṣe téèyàn bá rọ́lù látara ìdìnà kì í sábà ṣe kọ̀rẹ́tì. Ẹ̀yẹn ti dùn ká kéèsì ọmọbìnrin tó gboyún tí ò lè tọ́ka pàtó ta ni bàbá tó lọ́mọ kò lè tọ́ka ó sáré pé wọ́n pọ̀ bẹ́ẹ̀ bọ̀dọ̀ ọ̀gọ́ òjò òun náà ṣe ń bẹ̀ ọ̀gá láńre àwọn náà wọ́n tọ̀pù rẹ̀ ẹ̀bọ̀dá jẹ̀gò àwọn náà wọ́n kọjá ń bẹ̀ orí ejò àwọn náà ṣe àwa taa pàtó ta ló fún lóyún wọ́n sàrùn ọmọ bẹ́ẹ̀ ọ sílé bàbẹ́ ẹ̀ ya dọ́mọ ṣe bí ẹ̀ ọmọ bẹ̀rẹ̀ skul kọmá skul ìyá ó gbá nǹkan lọ ya ó padà tó bá ṣe bí ẹ̀ ọmọ bẹ̀rẹ̀ ah, dájú ìyá rẹ̀ lágbájá ń darí nínú rárá bí ṣe dájú òun fẹ́ mọ bàbá òun. nítọ́ yẹn lèyìn ó tó mọ iyì kéyìn àpọ́nlé tí ń bẹ níbi kéyìn ó rẹ́ ní tirẹ̀ èèyàn sì sí lọ́rọ̀ fún bàbá tó bí mèrè. dakhilul qawmi zanimul qawmi ẹ́ zanimu laysa yurafu man abuhu. داخل لقوم ليس له نصيب زميم ليس يعرف من أبوه زميم ليس يعرف من أبوه داخل القوم ليس له نصيب داخل القوم jàmá ò mọ yí pé ọ̀rọ̀ kọ̀ ọ̀rọ̀ pé lágbájá ni bàbá tó bí mi lọ́mọ o ọmọ túmọ̀ ẹ̀ ó dìgbà tẹ́nìkan ò bá lè rẹ́nìkan tọ́ka sí pé bàbá òun rèé kódà kó ní gbogbo tó èèyàn máa ń ní nínú ọ̀rọ̀ nínú fámìlì wọn ní òun jókòó ẹ̀jẹ̀ àákàn ń pè ọlọ́mọ inú lè tó ti yé wọ́n gbé ọ wá ní gbogbo náà ti wá gbé òun ẹ̀bẹ̀lẹ̀ gbogbo bó ṣe tó nínú ayé ìbànújẹ́ ọkàn ni ó máa jẹ́ fún tí ayẹ bá ń bẹ láyé ìyá náà ní gbádùn yóò ní ta ní bàbò nínú aburú títì náà máa bí ìyẹn ò ní ṣe kọ̀rẹ́tì mà làáfà àtúnṣe pé zẹ̀ ní mọ́ tábà yẹn ní zẹ̀ ní mọ́ òun náà lẹ́yìn tó ṣe pé láìsà yọ rọ́pù máa ń àbúrú ó lẹ́ni táà mọ ẹni tó bí ìyá ó lè mọ́dà ṣùgbọ́n bàbá alẹ́mọ́mọ ẹni tó bí amúlẹ́mọ́mọ́ bàbá rẹ̀ dákìlù lẹ́kọ́ òmìnira ẹ̀ sálà òun lọ sí mú dákìlù lẹ́kọ́ òmìnira ọlọ́run má ṣe wá ní àsáwọ̀ nínú ẹbí àwọn tó mọ̀ tán ò lè kú tán bọ́rọ̀ bá ti kọ̀rọ̀ àwọn yóò ní ṣe pẹ̀lẹ́ o ṣe pẹ̀lẹ́ o ṣe pẹ̀lẹ́ o ọ yẹ kó o máa yè rẹ nu fámìlì o ebi kan ṣẹlẹ̀ lẹ́nu tó mẹ́ta ẹ̀dẹ́nì kan ló fẹ́ jọba lò àwọn olórin kan ló fẹ́ jọba wọ́n pèsè fún pẹ̀lú bó ṣe tó àwọn tó àwọn tó mọ̀ tán tí ì kú lórílẹ̀ gbogbo ìtàn táwọn àṣeyé kéèyàn mọ̀ wá rẹ̀ gbogbo àwọn ìtàn tí ò jáde wọ́n kó ìtàn yẹn jáde fún bẹ́ẹ̀ ló lè kọ́ òun lẹ́yìn sálà òun. يخيل لقوم Wọ́n tó ni mí, ó tó, ànábì wọ́n bí mi nípasẹ̀ fún wọ́n so ìdíyà mi, ní ṣe mi sọ máa lè. Ẹni tó bá wáyé nípasẹ̀ ìjọ máa lè, òun ti wá bẹ́ẹ̀ nìyẹn kò sí kọ̀rẹ́tì máa ọlọ́run bá gbẹ pé wà láta kọ́rọ̀ bú zina iná òkà na fa ìṣàtàn wàsá àtẹ̀bí ìlà nínú àwọn tó tóbi nínú ẹ̀ṣẹ̀ zina ọjọ́ kan nítorí pé zìmẹ́tẹ́ rí yẹn aburú rẹ kò mọ lórí àwọn tí wọ́n ṣe aburú zìná mùtàájì ṣàrùhù mùtàájì aburú zìná kìí mọ lórí àwọn tó ṣe nìkan ó fún ọ ń fọ́nká ẹni tí ó mọwọ́ mẹsẹ̀ yóò fara gbáńgbẹ́ níbi aburú tó máa ń bẹ níbi zìná zìná ó lè ṣokùnfà kẹ́mi ọmọ làkejì bọ́ tó gbé sìnà tẹ rí yẹn a máa sílẹ̀kùn fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ẹni tí ó ṣe sìnà yóò parọ́ yóò sì ní lẹ́yìn pé tá bá káwọn mọ́bẹ̀ òun sọ fún ara òun fẹ́ tọ̀ sẹ́gbẹ̀bẹ̀ òun bó ló ṣe á jẹ́ pé ní òbò lẹ́wà ń hùn gbà tí òun fún tó bá fẹ́ tọ̀ òun máa fẹ́ nara tán kí tọ̀ lè jáde dáadáa lójú òun gbọ́dọ̀ alẹ́ òun ó ṣe á tẹ́nu yàrá bí ẹgbà tó òun mọ́lẹ̀ tí kò òun paramọ́ kó mọ́tọ̀ nípa àtàwọn yóò ti mọ̀ inú yàrá ó yàrá láti wá báyìí yóò ṣàparọ́ zìnà nìyẹn àbí ẹni tó ń ṣe zìnà pẹ̀lú ìyàwó oníyàwó tí wọ́n wá rò pé ọkọ òsì àtàbẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ́ wà nígbà ọkọ wá jáde ọkọ ẹ̀kú ìṣẹ̀wò ṣé ẹ̀mí pípọ́kọ ni ọba sọ́ra tán bára mú wọn lè pa ó pàápàá jùlọ ẹni tó rí pé àṣírí wo gbọdọ̀ tún tábàárà ọkọ yẹn mú àìmọye ọkọ ó lè fẹ́ ká kìá máa látara pẹ̀. zina kò sí ní zina ò lè bí ó lè bí kọ́ pààyàn kọ́ pààrọ̀ ó lu jìbìtì látara bó bẹ́ẹ̀ ṣe zina gbogbo àwọn tí ń jalè yẹn àwọn amúrọ̀bà ẹ lọ wò wọ́n tó bá rówó yẹn tán zina náà ni wọ́n bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ wọn bá fi sọ pé iná wo ká nàfà ìṣàtà wọ̀ta àtẹ̀lé la. ọlọ́ni sì náà tẹ́ rí yẹn ká nàfà ìṣà ìbàjẹ́ ni wàsá àtẹ̀bí á ó burú jáì ní ojú pànà tọmọnìyàn máa tọ̀ ní ògbésí ayé kò síbẹ̀ yẹn jẹ́ ẹni yìí tó tí sinna bá ti gba lẹ́jẹ̀ mu tó bá ti rọ̀ papọ̀ mọ́ ẹni àbùkù lẹ́nu yóò jẹ́ kàn yìí bẹ́ẹ̀ bá rọ̀gá kan lẹ́nu iṣẹ́ tí ń pàṣẹ káṣẹ yẹn múlẹ̀ àtọkùnrin àti obìnrin lábẹ́ rẹ̀ tó bá ti pàṣẹ káṣẹ yẹn ó máa múlẹ̀ ẹ lọ kíyèsí ó gírí mọ́ rẹ̀ ni ṣùgbọ́n tó bá ti bẹ̀rẹ̀ sí ṣe sinna pẹ̀lú àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ àṣẹ rẹ̀ ò ní múlẹ̀ bẹ́ẹ̀ bá rí gbogbo yẹn tí ọba pàṣẹmẹ́ntì lọ́la ọ̀daràn tí kò ní kálukú ṣùgbọ́n lọ́wọ́ ti di pọ́n sọ pé gbogbo yẹn máa tí ń bá tẹ̀ bá ṣe ọmọbìnrin àìmọ́ dàlú àìmọ́ dàlú ṣé ìmìlọ̀ bá báyẹn bẹ́ẹ̀ níta ọjọ́ lágbẹ́jọ́ Monday ní ìfẹ́ báyẹn ó náà ti máa ń fi ń ṣẹlẹ̀ إنه كان na وساء سبيلا إنه كان فاحشة وساء سبيلا kò sí bí àáfàá bó ṣe ní mọ̀kọ́m bó ṣe ní àpọ́nlé níwájú ọlọ́run tó bá ti mú zìnà ma ó dẹni àbùkù zìnà máa dènà gbígbàdúà zìnà máa ká aṣọ yìí aṣọ àpọ́nlé kò rárá àáfàá kó lára lè mọ́mù ó wà lórí mímbà yìí wọ́n sọ pé sì náà da nínú mọ́sálásí gan lẹ́lòmí ti ń ṣe mọ́dálò òun níjẹta ilé òun òun fi agídí lè jáde ní yàrá bọ́dọ̀ ẹlòmí ń sanwó lónìí lórí tí ó ṣe àwọn obìnrin ní wọ́n a ṣiṣẹ́ tí wọ́n ni wọ́n á rókú rẹ̀ wọ́n jọ wọlé tán kó bọ́ra alẹ̀ ní òò wọ́n sì yàwòrán ẹ̀ wọ́n wà sọ fún pé ọyá wọ́n sọ ọ̀dẹ́ padà kó bọ́ta ó ní kíni pé à ah, àwọn pariwo lé lórí yóò jáde nígbà bá jáde tán ìjọ kejì wọ́n bá pè pé tọ̀ ẹ sẹ́ǹdì hundred thousand sákàǹtì ti àsẹ́ǹdì ìgbà kí ló dé àmì ẹ sẹ́ǹdì ẹ̀ fún kíni kò sí wàhálà wọ́n bá sẹ́ǹdì píktọ̀ rẹ̀ owó ò ní bà fún wọn ti yá tó dá nìyẹn òun ní òkè ṣe ẹ fẹ́ jáde káṣì sọ bí tí wọ́n ti yà yín tó ní àwọn òfin mọ́ jáde ọya ẹ̀rìn tó wà mẹ́rin pé kó tó kílẹ̀ tó ṣú wọ́n sẹ̀ ẹ sábà díẹ̀ sábà kan Àìmọye àwọn èèyàn ńlá táwà nù páńpẹ́ yẹn tó yẹ wípé wọ́n tà ń dájọ náà ni wọ́n ò rí tí ó àwọn ọmọbìnrin yẹn wọ́n rò fún wọn ni ọlọ́wọ́ bá fi ní wà látàkọrọ bó zina ìlẹ̀ òkà nàfà ìjàdà wọ́n àṣẹ̀bẹ̀lá. Ó dáa káyé máa bú ọ, ká ní ọfọ ọmọdé ara, òfin kúyàwó jọ, bó ṣe kéré mọ́ ìyàwó mẹ́rin ní bẹ̀lẹ̀ rẹ̀ ọ̀dà. Jùká sọ pé bó ṣe dàgbà tó zìnà ní ṣe, kọ fẹ́yàwó, bọ́ bá jẹ́ ẹni tó fẹ́ràn obìnrin bọ̀bá fà kọ́kọ́ ọba tún rí mi tó tún wọ̀ tó fẹ́ tó bá ti lágbára ẹ̀ tọba tó rí mi tó tún wọ̀ tó fẹ́ tọba tó rí mi tó wọ̀ fẹ́ dàdó lórí mẹ́rin yẹn torí pé tọba lè ju mẹ́rin lọ ìyẹn gan ti ta ko àdámọ́ torí pé bá a ṣe dúró yìí mẹ́rin náà ni wà wájú ọ̀kan ẹ̀yìn ọ̀kan ẹgbẹ́ ọ̀kan eléyìí náà ọ̀kan tó lójú kùmọ̀ bàbá lọ fẹ́ márùn-ún gbọ́dọ̀ fẹ́ fi yẹn sí ẹ́ ọ̀fẹ́ gbélé àà obìnrin ò jẹ́ gbé lérí tọ́ bá ti gbé kan lérí ò ní rí náà àwọn yòókù máa gbogbo ẹ̀ ọlọ́run fi pòwé fún wá ní èyí ń pé ọ wájú wípé kọ ọmọ bá tẹ́ẹ̀tẹ̀ẹ̀tẹ̀ lọ àbùkù ní máa ń mú wá iná ọ̀ọ̀kànàbà gbogbo ọ̀tọ́lọ̀ ọba ṣe pátá ó parí gbogbo ètò ẹ̀ ọlọ́run ọba ní wà látàkọ́rọ̀ bó zina ìyẹn túnmọ̀ sí pé mọ́súnmọ́ zina ìtumọ̀ rẹ̀ ní pé alùwàsáìl alùmọ̀ adíyàtò ilẹ̀ zina gbogbo àwọn nǹkan tó lè ṣokùnfà kéèyàn ó kó sínú zina ẹ̀jìnà fáwọn nǹkan yẹn Àlátàkọ̀rọ̀ bó zina. إنه كان فاحشة وساء سبيلا إنه كان فاحشة وساء سبيلا ẹnìkan nínú ilẹ̀ Islam ó ṣe jìnà pẹ̀lú ọmọbìnrin kan obìnrin yìí sì ń bẹ nílé ọkọ obìnrin yìí bá lóyún nígbà tó lóyún ọkùnrin yìí mà pọ̀ ló ń lóyún tó ń bẹ lára rẹ̀ tí ọ̀rọ̀ yìí bá jáde níta wọ́n lo ìdájọ́ ṣẹ̀ríà wọ́n pa ọkùnrin yẹn wọ́n pa obìnrin yẹn àwọn méjèèjì wá ní ní màánú ọba gbóyún wọ́n ti fọkọ̀ nínú àwọn ìtàn tí ń wá ń wá ní àwọn mẹjọ láti ọwọ́ agbé oyún yẹn wọ́n kọ́ tóbìnrin yẹn ọ̀rọ̀ bá ń lọ bẹ́ẹ̀ abala kìíní wọ́n ń bímọ èyàn náà ń bímọ nínú ètò ọlọ́run ọkùnrin tó fóbìnrin yìí lóyún ó níyàwó gbogbo ọmọ táwọn ìyàwó rẹ̀ bí fún kò sọ́mọ nǹkan tó wúlò ẹnì kejì tí wọ́n gbé oyún fún náà gbogbo àwọn ọmọ tíyàwó náà bí fún kò sí ìgbà tó wù àfi oyún tó gbé fún yẹn onìkan ló jẹ́ ògo nínú ọmọ ẹwọ ìmọ̀ wọn ò sì bí dáa pọ́sọpọ̀ ló lọ́mọ wọn ò bí dáa pọ́sọ bẹ́ẹ̀ gbogbo àwọn èyí tó wá ní lọ́nà èyí tí èṣe ni wọ́n yà pàǹlẹ̀ ọmọ yìí ni tọ́rọ bá wá kọ̀rọ̀ pẹ̀lú òun àti obìnrin rẹ̀ ìgbà wọ́n ti ẹ̀kí ọmọ òun ah, ọmọ ọmọ ìjọba gbọ́lẹ̀ mi yóò tó máa sọ fún ni òun wá òun wá di pé onímọ̀ọ́yá ìyà ẹ̀ṣẹ̀ òun lọ́lọ́run fi jẹ òun yẹn gbádùn wọn ọba ṣe jìnnà ìyàwó òun ni ọba bí fóun. èyí wá ń ṣe nǹkan fún bàbá yẹn bàbá òun rèé bàbá ẹ̀ẹ́dọ́lọ́ bá ti sọ nǹkan ẹjá dúró ń bẹ̀ ẹjẹ́ ká dúró ń bẹ̀ ó ló wọ́n rò wípé ẹ̀fẹ̀ ẹ̀mọ̀ kó mọ̀ jẹ́ ìyẹ́ ẹ̀ṣẹ̀ òun tó wọ́n jẹ́ bóun bá sì bọ́ ta tó bá lòun lọ́mọ òfẹ́ kú náà torí pé ọlọ́sẹ̀ dínà pẹ̀lú obìnrin tó ti lọ́kọ nílé ìwọ náà ti ní àwọn ilé nígbà ìṣẹ̀lẹ̀ àwọn ọlẹ́yìn ló kópa òun ò lè gbádùn ọmọ náà tó bá sọ pé òun ló ní àìmọ́ wàá lè jáde fún lòun ní òun wàá mọ́ owó lọ́ọ̀kan báyìí òun ò tó bẹ́ẹ̀ gbogbo àwọn ètò òun sì bí kalẹ̀ náà yàpẹ́ ọlọ́run wá rántí pé ọlọ́run ọba tó sọ pé wá látàkọ́rọ́ bó ṣe náà iná ọba nàfà ìṣàtà wọ̀ta àṣẹ̀dé náà. iná ọba nàfà ìṣàtà wọ̀ta. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ǹtẹ̀ sì náà, kọ́mọ̀ jẹ pé èyí tó jálù báríkà lára rẹ lórí ìṣòfò yẹn. Ọ̀dọ́ mi kò níyàwó lé ní ọlọ́lọ́mọ ẹ̀yọ ọmọ tó ti lọ lárẹ̀, kò sí o. Tọ́bárùkù smash, tọ́lọ̀ ń bá lọ ti gbóòdì ọ̀ láyé òun lè àbí kéèyàn ó gbà fọ́lọ̀ kéèyàn ó tẹ̀lé tọ́bá ní kéèyàn ó ṣe zina aburú zina ó pọ̀ ìṣe kékeré ìdí ni ẹgbà tó lọ́n bọ̀rọ̀ débi zina ọlọ́run bọ̀ sọ pé ẹ má ṣe ó ní ká ní ẹ má súnmọ́ ẹ má rìn rìn rè gbèrègbè rẹ nítorí aburú tó kó sínú. Pẹ̀lú ògbọ́ ọlọ́run ọjọ́ ti lọ tọ́ba di níjọ̀kú lọ́la orí àyà yẹn náà láti bẹ̀ torí báwọn àbúrò onímọ̀ ẹ̀fẹ̀ sí àlàyé tí wọ́n ṣe lórí àyà yìí nìkan àfi kákàgbé pé pèsè nítorí àsìkò torí pé nínú àwọn ìpìlẹ̀ tó bí aburú tó pọ̀ zìnà jẹ́ kan zìnà òjé kọpọlọ ọmọ pé mọ́ nínú tó kó bá gbígbé ọpọlọ tí ò fi dàbí pẹ̀tẹ̀yìnwá má zìnà ni ẹ̀kà máa lọ ẹni ráwọn ọmọ primary four primary six jọ́kà àwọn kan wọ́n sà ń jà ẹ̀yin ọmọ ẹ̀ mọ́jà mọ́ wọ́n sà mú ọmọ kéékèèké gẹ́gẹ́ kíní kan bọ́ yẹn ìmọ̀kọ́kọ́ ń fẹ́ ìmọ̀kọ́kọ́ ń fẹ́ ìmọ̀kọ́kọ́ ń fẹ́ ah, ta ní ń fẹ́ yẹ̀dá ó máa ń parí báyìí fún ah, ìmọ̀kọ́kọ́ fẹ́ ìmọ̀kọ́kọ́ fẹ́ ìmọ̀kọ́kọ́ mìíràn ìlà ìlà ní báwọn ọmọ ń kó sọ́pọ̀ lọ ó ti pọ̀ ju ẹ̀kọ́ yẹn lọ kò sọ́mọ tí ń ronú gíga mọ́ láyé pé mo fẹ́ ga pẹ̀lú ìmọ̀ mo fẹ́ ga pẹ̀lú ẹ̀kọ́ kò sí mọ̀ káságbọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí kọ́rọ́ ní gbogbo tó bá lè gbà tó bá ti di wíkẹ́ndì báyìí tó bá ti fa báyìí kékeré kan lọ́wọ́ láti wọ níkà ìdí orí ọba lọ ni ẹni orí ọba lọ́wọ́ àti tọ́lẹ̀dẹ̀ ti ti kúlẹ̀ jábùjá wọ́n gbé wọn lọ. ń bọ̀ bá sì di àárọ̀ Monday yóò dì yóò ṣe ra kọ́mpútà àti mílíkì àti pọ́pọ́ọ̀fù yóò gbé fúyà yóò lòun jẹun ọmọ àdáwò nígbà wọn bá sì lò tán ìyá ọmọ báyìí tábà bá ṣe ẹ̀jẹ̀ ẹlòmíín bẹ́ẹ̀ létí sàn gbẹ ni wọn máa tó ṣe ìtọrọ mọ́sìn náà pọ̀ sí àìsàn táwọn míì ń kó la fẹ́ sọ ọba yìí ṣe ọba yìí ṣe ìmí ń bẹ tó ṣe wípé kì í sojú ẹsẹ̀ yẹn ni ó jáde sí ọlá ìmí ń bẹ tó gbó bá dé ni ó tó jáde sí ọlá ìmí ń bẹ tó ṣe pọ́mọbìnrin ìmí ń bẹ ìgbà tí ó padà lọ́kọ ẹni re ló fẹ́ olùbẹ̀rù ọlọ́run ló fẹ́ ìgbà tó wà máa bímọ kalẹ̀ ẹ̀hàn ọmọ ni wọ́n bí afọwọ́ àwọn ìkúté wo ló dé wọn ò sẹ́yà wọn ò sẹ́ bàbá wọn bó ló dé pé ó dẹ̀ mẹ́ta fọmọ yìí ó nà lọ́sẹ̀ ìgbà yìí Ah, owó ọ̀nà òbí tó rí wọ́n wá rọ̀ pé ìyàwó rẹ̀ tó ń gbé sílé àwọn omi kan ó ti ṣẹ́kù sí la kí o tó fẹ́ mẹ́díkálì wọ́n fi rinlẹ̀ wípé bọ́bẹ̀rin bá ṣe zìnà omi ẹni tó bá ṣe zìnà yẹn kò lè tán lára ẹ̀ yẹ pé ẹni amúgbó lọ bá obìnrin yẹn ṣe zìnà tó padà lọ fẹ́ àfáà omi amúgbó yẹn ti sẹ́kù sí la dára obìnrin yẹn kò ní tán tómi yẹn tó bá lè borí omi tọkùnrin yẹn amúgbó ọmọ làbóbi ẹ̀wẹ̀ ni ọlọ́run tó forí kọ̀kọ̀ kúrò ọlọ́run ọba fi ní ẹ má fẹ́ onízìnà bọ́ bá mọ̀ kóbìnrin onízìnà ni kódà kọ́ mọ mọ́fẹ́ mọ́fẹ́ onízìnà ó ti fara kó oríṣiríṣi omi alágbègbè lódò tó ẹgbẹ́ tó ń bá fẹ́ máa wọ ọkọ̀ báyìí bọ́sà nìkan ní ndị díẹ̀ tó wọ́n àti sáà nìkan ọjọ́ mọ wà yájà bí ṣe ń fa ti bí ní ń já pẹlẹbẹ èyí náà alájàpá lóbìnrin ẹ ti ìgbàkúgbà nígbà gbogbo àwọn nǹkan ọlọ́run tó dá wa ó mọ gbogbo ẹ lófin ní àtẹ̀léèlà. Ẹ̀rì ọmọ mi, ẹ̀yin ọmọ sọ pé ọmọ yóò mú wa bàbẹ́. Àwọn ah, ọmọ olélè. Àwọn ibi títí máa ń wọ́n wá náà nìyẹn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni àwọn afọ́ àtojú bọ̀ púpọ̀ tí wọ́n ti ṣàlàyé ẹ̀. Tán wá ní kílọ̀nà àbáyọ ẹjẹ́ ká ṣe fífẹ́yàwó ẹjá ẹjọ́ máa já sí ọ̀run láàrin àwọn ọ̀dọ́ níjẹ́ fódùgbà tí yàn bá ní gbogbo owó ayé tán ó bá ti ní níwọ̀n bá ẹ̀ṣẹ̀ ẹjọ́ dásírọ̀rùn kó ṣe ìyàwó kóbìnrin kó lọ ilé ọkọ kí wọ́n fẹ́ ìyàwó fọmọkùnrin títí náà ó máa dínkù láwùjọ gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn àfáàṣe lálàyé lórí àyà yìí abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó má ṣe fún wa láwọn àgbóyé rẹ̀ gbogbo àwọn tá a bá ti fa ìmọ̀ káṣí ọlọ́run kó foríjì wá ọba aláforíjì lọ́lọ́run kábà ti máa ìdá láìdá kájì mọ̀ sí káwá mọ̀ ṣe dáadáa ọlọ́run bá kó dúró tẹnu mọ́ káwá ó fún wa ní àgbọ́yé ọ̀rẹ́ rẹ̀ kó ṣọ́ wa kó ṣàánú wa láwùjọ wa ọ̀kan ní ọkùnrin eléré aláwàdà bàbá ṣùwé ó ń sọ̀rọ̀ kánjọ́ kan níta gbogbo ló ní tèsí náà àwọn òbí ń dá òjújọ gbádùn ẹgbọ́rọ̀ òun fi ṣàwàdà ni kò sí ní sọ ni pé àwùjọ gan-an ó fààyè gbá sí náà tọ́ bá ti lọ́ọ̀fẹ́ ṣe sí náà ìwọ kan ló máa dẹni àbùkù ṣùgbọ́n tó bá ti sọ́kò ní ìwọ understand báwùjọ wá ṣe rí nìyẹn àbí kẹ́yìn ó kú fún gbígbẹ lọ kẹ́yìn ó sì jẹ́ kí ẹ̀kọ́ ẹ̀sìn àti bẹ̀rù ọlọ́run kó máa darí èèyàn ìyẹn ní máa ń fi iyì sí èèyàn lára ní máa ń fàpọ́nlé sí èèyàn lára àwọn ẹni ọlọ́run tó bá ń gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run tó bá ń yí tíkẹ́tíkẹ́ tí ò bá tètè bọ́ sí wọn abẹ lọ́run wọn ni ọlọ́run mo bẹ̀ ọ́ wọlá pé mi ò ṣe sì tí nǹkan bá dójú ẹ̀ tẹ́lẹ̀ yẹn fi máa bẹ lọ pé n ò gun orí obìnrin kan rí àfìyàwó tí mo ní obìnrin náà lè máa sọ pé ìdáwọ́ ọlọ́run wọlá akọkùnrin kan ò borí mi rí àkọ́kọ́ tí mo ní kò sí ní tó tó nǹkan tí ẹ̀ fi gbà kan lọ́dọ̀ ọlọ́run kò tó báyìí àmọ́ kò sí máa kò sí máa mọ̀lọ́dún wá àtijọ́ kan fáwọn ẹgbẹ́ kan wọ́n wá ní abẹ́ ìtàdúrà fún amúnà ìwà èèyàn náà ní gbígbàdúrà yìí àwọn obìnrin ló sì pọ̀ àwọn ẹgbẹ́ òun obìnrin nú àwọn mo ní ọ̀dà ẹgbẹ́ lọ́hùn wípé kọ́lọ́hún wọlá pé ẹ̀ ṣe jù mẹ́rin tẹ́ bọ́ ilé ọkọ ah àbá àwọn rárá àbájá mo ní ọ̀dà mo ní ọ̀dà lẹ́yìn ìgbẹ́ tí wá délé ẹgbẹ́ lọ́hùn pé tó ń wá wọlé báyìí ọkùnrin sọ ọ ẹbí rẹ̀ kọ́lọ̀ ọgbà àdúrà yín ẹ̀yin ọ̀jẹ́ pé ọlọ́ kọ́lọ̀ wọn láti ń bẹ̀rẹ̀ kó sàmù wa kọ́lọ̀ kó tún gbogbo wa náà eléyìí tá a wí kọ́lọ̀ mi sọ aláwọ̀ tó bá di nílùú kọ́ lọ́la á tún máa tẹ̀síwájú lórí àyà yìí kan náà yọlọ́ wọn bá kó wa kó lórí dáadáa wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته àti àyè ìbéèrè di méjì àti mẹ́ta alẹ́ ìṣàlá àwọn àgbà ní ìbéèrè Ibrahim àfáà kan náwọ́ lẹ́yìn ẹ̀hẹ̀n ó ti pé báyìí Àwọn ti lẹ́yìn ìbámu tí aṣọ, wọ́n wá Naam. Naam. Ìbéèrè lẹ́ẹ̀kejì. Wà alẹ́sàn. Ẹgbọ́n sókè. Naam. Naam. náà ìbẹ̀rẹ̀ méjèèjì náà yẹ nàbà tẹ́rẹ̀ wà ní sọ́ra àwọn náà náà àwọn náà

láti lè bíríjì kìíní yẹ wọlé láti lè wọ nẹ́tíwọ́ọ̀kì wọn. náà ìbéèrè tẹ yẹ ó nídìí àlàyé tó pọ̀ ṣùgbọ́n ń dá ẹgbẹ́ dáhùn ilé sí ọkọ̀ béèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní ǹjẹ́ èèyàn lè propose obìnrin pé èèyàn fẹ́ fẹ́ WhatsApp níbo ló ti rí nọ́mbà rẹ̀ kọ́ńtàtì ẹ̀ fẹ́ rí obìnrin tí èèyàn bá fẹ́ fẹ́ níyàwó kéèyàn rin ọ̀nà tó tọ́ láti fẹ́ tó bá ma àwọn òbí ẹ̀ gba ọ̀dọ̀ wọn lọ tó bá ma ẹni tó lè bọ́ bá sọ̀rọ̀ tọ́jú onítìjú ẹ̀ tó sì jẹ́ ẹni tó mọ̀ náà sọ fẹ́ mi ẹgbá ah, ọmọ yìí ó wù mí ẹni ẹni ọ̀sọ̀ ọ̀sọ̀ náà kódà tẹ́ni yẹn bá fẹ́ kọ́ bá sọ̀rọ̀ ẹni yẹn yóò fún ọ nọ́mbà rẹ̀ pé màá sọ fún pé mi ni mo fún ọ ní nọ́mbà rẹ̀ èyí ń fi iyì sí ọlá ó sì fi iyì sóbìnrin náà náà tóbi ẹ bá jẹ ẹsọ̀rọ̀ sọ pé nọ́ńsẹ̀nsì wo ni ẹ ń bẹ̀rẹ̀ gẹ́ẹ̀tì nọ́mbà nígbà ẹ mọ̀ bùnmi bọ̀dá rẹ̀ náà fún mi nọ́mbà rẹ̀ ó rí pé èébú yẹn ọmọ ní yọ ọmọ níwọ̀n ṣùgbọ́n ọkàn ń gbẹgbẹ sórí yóò dàrú bóòlù ẹ ti rí nọ́mbà gbogbo àwọn ní lókùn pàtàkì àníyàn tó ní àníyàn kó wù ọ láti fi ṣe àwọn obìnrin tó rí online ó tí ì mọ orí èèyàn tó jẹ́ ó lè lò já àbùdá kó ṣe wípé lẹ́yìn ìgbàtí ti ẹ̀ tán ló rẹ̀ sórí social media so kọ́lọ̀ mẹ́sẹ̀ fi hàn òṣèré so fẹ́ ẹni tó mọ̀ tó mọ̀ délédélé tó mọ̀ àwọn tó bì tó sì mọ̀ jẹmọlú àti ẹ̀ so hádà wallahu ta'ala bákan náà ẹni tí ó fẹ́ kírun fún wa tó wá ṣe pé aṣọ agbádá tó wọ̀ odidi àwòrán ṣe é wù látòkè délẹ̀ náà yà sẹ́yìn agbádá hùn sáà lè kírun lẹ́yìn irú ẹni yẹn àkọ́kọ́ tó bá rí pé tó bá ń kírun lẹ́yìn rẹ̀ àwòrán yóò máa wò kò níjọ́ ọfọkàn sírun má kírun lẹ́yìn kì í ṣe pé ó di kèfèrí o torí tó gbé sára hùn kì í ṣe kèfèrí o àmọ́ tí wọ́n bá fìlì wípé tọ́ ọba ní kọ́ máa kírun lẹ́yìn rẹ̀ pẹ̀lú tó gbé tọ́ ń wò báyìí ọkàn rẹ̀ òní sí lórí ìrun lọ dáhùn tó ti wà ìbéèrè ẹni tí wọ́n ń títàrà wì táwọn wọn ní ṣé kí la lè ṣe lórí ọ̀rọ̀ ó pín ó ń bẹ nínú àwọn àfà tí wọ́n sọ fún wa wípé ṣé rí kìyàmù lè náfìlò òru náà là ń pè ní tàràwí tó bá ti dínú Ramadan òun náà ní tàràwí orúkọ nǹkan kan náà ní orúkọ ló ṣùgbọ́n àwọn míì wípé ń Saudi bẹ́ẹ̀ bá lọ nínú Ramadan tọ́bá lọ múra ní Ramadan méjì wùlẹ̀ tábà ti kí ìṣá ìtàn ẹ kọ́kọ́ kí tàràwì ń bá kíyèsí dáadáa tí ó bá wá di òru ẹ wà yẹn náà fílà kìyàmù lẹ́yìn ó dàbí ẹgbẹ́ mo lè kí tàràwì sí ẹ ní gbèsè àwọn dáa ó yìnbọn kó jẹ pé èkẹyìn iṣẹ́ ẹ̀hún mo ní kí wítìrì tó bá ti di òru tó bá jí ẹwà tún kí mẹ́wàá wọ́n wà kí wítìrì so àwọn gbà wípé tàràwì ọ̀tọ̀ kìámùlẹ́ẹ̀lì ọ̀tọ̀ ní Saudi ìwẹ̀ tó bá lọ múra gbọ́dọ̀ máa jẹ́ so ó ṣe é ṣe kó ṣe gbọ́dọ̀ ẹgbẹ́ yìí tó lálàáfíà òun ni wípé tàràwì náà ni kìámùlẹ́ẹ̀lì òun náà èyí ò lọ tẹ̀wọ̀n sí wọn láwọn àyà ẹni tó bá wá gba ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n sọ yìí ó lè gẹ́gẹ́ mọ́sálásí wọn tábà ti kí mẹ́fà wọn ò dájú ẹ̀mí tábà ti kí mẹ́wàá wọn ò dájú wọn ò lè kí wítìrì ó súnmọ́ kó ṣe pé wọ́n padà wá sí mọ́sálásí lóru wọ́n wá kí ìyáàmù lẹ́yìn àbí ká sọ pé fún kálukú ọlọ́mọ sí yòókù ní ilé rẹ̀ táwọn fi sínú fi ti wọ́n tán tí wọ́n bá ní wítìrì tiẹ́ kí kì sí ní o ṣe tó lè fa wàhálà méjèèjì náà ni ọ̀rọ̀ wáyé lórí ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n jù kò ní pé torípa náà sọ́lá àlùsọ́lá ànábì ní ẹni tó bá kírun tàràwì lẹ́yìn imam tó ọba wọn bẹ̀rẹ̀ títí tán fi parí wítìrì wọ́n kọ àkọọ́lẹ̀ bí ẹni pé gbogbo ohun sílẹ̀ fi mọ́ lèyàn fi ìsìn anáfìlà kí lọ tún tẹ́jọ kí tàràwì ládàá pé òfurufú òfurufú náà ló bá tó bá jí lóru ọ̀tàlẹ̀ ẹlẹ́gbẹ̀rẹ̀ méjì kọ́ máa tìláwà kúrá sọ àdáwọlá ọ̀tàrà tó ìbéèrè kejì tó tẹ̀lé ó ní wípé ẹni tí tó ń ṣiṣẹ́ ọdẹ tó ní òun máa ṣèkí bẹ́ òun ṣe kí ẹ̀yìn ò tó lẹ́rìí àwọn èèyàn mí bẹ́ẹ̀ tán ṣe ọdẹ tí wọ́n ṣe gbogbo yìí tó ti wá báyìí ṣèyí ò tó láti justify ìmọ̀ ṣiṣẹ́ tọ́lá sì máa pé ṣe ọdún òṣè kọ́ lọ wá sẹ́fì ìṣe dẹ́dà tó ti wá báyìí kò ẹbọ lẹbọ ń jẹ ní tí ọba ti dá kò dá náà kò kò jù báyìí náà lọ tò ìbéèrè tí àfáà béèrè lẹ́ẹ̀kan nípa ìbéèrè méjì lọ béèrè tí mo ti tọ́mọ àlìjẹ́nà bá wà àlìjẹ́nà náà náà wọ́n ní ṣe gbogbo gbẹ́rẹ́ lẹ́bọ ni àbáwọn gbẹ́rẹ́ kan bẹ sí ìṣẹ́bọ nínú ìgbàgbọ́ Yorùbá tí Yorùbá bá ti sọ pé gbẹ́rẹ́ ó ti ní ń tọrọ mà ní sábà máa lẹ́bọ ní ṣùgbọ́n nǹkan kan bẹ tó jọ gbẹ́rẹ́ Yorùbá ò ní pè ní gbẹ́rẹ́ wọn ò ní wọ́n sá nǹkan mi bẹ tí ń ṣèyàn báyàwó rẹ kan wú wọ́n fẹ́ fi oògùn kan sí i ó ní ìdí kí wọ́n sábẹ̀ kí wọ́n fi oògùn yẹn rá kó lè wọlé sínú ara àpéjọ ẹ̀ gẹ́gẹ́ bí abẹ́rẹ́ tó gbà náà ni torí wọ́n fẹ́ kí in tí ń bẹ nínú abẹ́rẹ́ ẹ̀kọ́ wọnú ara wọn kó lè ṣiṣẹ́ àwọn ẹ̀kọ́ ń bẹ ni wọ́n máa ń sá tí wọ́n sá nǹkan yẹn wọ́n wà fún oògùn sí i kóògùn yẹn lè wọlé èyí ò ní tó bá wá bí bẹ́rẹ́ bá ìwòsàn nìyẹn bẹ́ẹ̀ ọwọ́ wú ẹlòmíì bẹ orí fífọ́ ọmọ ń dà láàmú ó gbúdọ̀ wọ ẹ̀jẹ̀ oríhun wọn wọ́n sa orí wọn wọ́n wà fi ògùn yẹn rá kò lọ́fọ̀ ní o irú yẹn nìsín ọwá sí fìlà pé ah, láàrínláàrínlẹ̀ tẹ bá lórí àfà àṣàgbẹ́rẹ́ wọ́n ti conclude ní pẹ́lẹ́bọ ní o ah, ah. now now túlù tọ́ àwọn bàbá wa ní nítorí káwọn béèrè béèrè ní wípé ẹni tí orí fífọ́ túlù olùpá mọ orí fọ́sán pẹ̀lú orí túlù ọlọ́pọ̀ sọ wa ń bẹ̀ pé ẹni tó rí fọ́ ń bá ń dàrá mú èso ogi méjì kan làwọn papọ̀ táwọn ṣe tí ó wà ní powder form wọ́n wàá sá bẹ́rẹ́ sórí rẹ̀ wọ́n wàá fi ìkíní ẹ̀wọ́ ògùn pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú fún ìwòlò so bẹ́ẹ̀ ni sọ́rọ̀ ní ìsìn àdúgbà gbogbo ẹ̀fì tó wá láǹfààní gbogbo ìrìn náà ni ó bẹ̀rẹ̀ jẹ́ àǹfààní ẹ̀yìn tẹ́ ń ta ẹ̀ẹ́mọ̀ rí wọn lẹ́yìn ẹ̀ẹ́sàwó torí gbogbo lẹ́mọ̀ fi ta ó so gbogbo tí ò bá ti lẹ́bọ̀ nú kò sí láì sílẹ̀ tó yẹ pé gbogbo bẹ́rẹ̀ náà kọ́ ni ó jẹ́bọ̀ òkọ́lọ́wọ́n látó bẹ̀rẹ̀ kí ó ṣàánú ẹni tí ó wọnú àlìjẹ́nà a ní kò ní banújẹ́ tó bá wọnú àlìjẹ́nà tó wá rí pé yàwó òun wọná gbò nínú rò níbàjẹ́ nínú rò níbàjẹ́ tí a gbogbo tó lè mọ́ ó ti pààyàn tó pọ̀ ó ti tó pọ̀ ọwọ́ ìjọba wọ́n wá ń jẹ níyà ọwá kọjá ń bẹ̀ sáànù rẹ̀ ó ṣe náà kò tí wọ́n ṣe lóṣù àánú tó ṣe ẹ̀nà dáadáa in tí máa jẹ́ kéèyàn ó láàánú rẹ̀ ọlọ́run ti ká kó lára èèyàn nígbà tí èèyàn rí bẹ́ẹ̀ náà nú àlùjẹ́nà in tó lè mú ọ láàánú ẹni tó wọná ọlọ́run ká kó lára èèyàn kọ́ra kọjá ìyàwó kọjá mọ́ ò ní banújẹ́ lórí ẹ̀ abẹ́lọ́run àtàwa àtàwọn ìyàwó wa àtàwọn òbí wa àtàwọn ọmọ wa àtàwọn ẹbí àti gbogbo bá a ṣe jókòó ìbáyìí ọlọ́jà pàdé bẹ́ẹ̀ ní mẹ́jẹ́ nìkan wọ náà wa o rahmatu ya hamara yìí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yẹn ó ní ìdí àlàyé sọjọ́ dẹ̀ sí lọ tí àyè bá wà lọ́la ẹ ṣàlàyé ẹ̀ dáadáa ká lè dáhùn ìbéèrè yẹn torí irú bẹ́ẹ̀ sọ yẹn ọjọ́ máa ń dín lọ Saudi náà gbà mí torí bá dé Saudi ṣe rí tó bá fẹ́ máa ṣe whatsapp pẹ̀lú fóònù rẹ tó mú kó nàìjíríà ti símù rẹ ó rí pé ò ní rí whatsapp sí ò ní ṣe ọ̀ṣẹ̀ lọ download application vpn èyàn lọ download ẹ̀ bó jẹ́ jẹ́ wípé fóònù tèmi kò accept ẹ̀ àdánwò ní iphone àdánwò ńlá ni ọlọ́kọ́sọ́ àmì so gbogbo fóònù mi àwọn ò gbà so wá rí tó ṣe téèyàn ṣe yẹn náà èèyàn ba ẹ̀kọ́ ti system saudi ni torí pé wọn ò fẹ́ kó orí ilé yẹn ṣe ṣùgbọ́n ọba ẹ̀kọ́ tiẹ̀ èèyàn padà lè ṣe tó ti wá báyìí so irú ẹ̀ náà ní béèrè tẹ̀ ń béèrè yẹn ṣùgbọ́n èyí wù títí wá rọ̀ mọ́ ọ̀rọ̀ bísínẹ́sì tìrìpọ́lẹ̀ ìtawà ń ṣe ní ìdẹ́gbà abẹ́bẹ̀ṣẹ́ business àwọn ẹbí pẹ̀lẹ̀ lásán náà ṣùgbọ́n ìtẹ́ ń bèèrè ẹbí ti rọ̀ mọ́ ọ̀rọ̀ pàfẹ́ ṣe business tó ní mo fi ní fẹ́ farabalẹ̀ gbọ́ ìbéèrè yẹn dáadáa ká má lọ sọ ìtọ́lọ́wọ́n bọ̀ fẹ́ ọlọ́wọ́n bá fi ọtọ́